السلام عليكم ورحمة الله وبركاته um, ibi tí a gbé fi ìdánilẹ́kọ̀ọ́ wa lórí ọ̀rọ̀ nìkáàtì lọ́sẹ̀ tó lọ òun náà ni àwọn ẹ̀kọ́ nípa wàlímà àdẹ̀bá débi ohun tá a fẹ́ kí ọkọ ìyàwó kó ṣe láti fi mú ara ìyàwó tuntun yá sóhun. a sọ̀rọ̀ pé tó bá wọlé kó sálámọ̀ sí kó fún ní nǹkan bíi wàrà mu bó ti ṣe ńlá ṣe ṣe a sọ̀rọ̀ nípa pàtàkì pé kárí pé gbogbo ohun tó lè pa òórùn kóòrùn lára bíi ká fọ eyín ká lo perfume sára dáadáa ni tó máa jẹ́ kí ẹ̀mí fàmọ́ra kọ́kọ́ ìyàwó ṣe léyìí. a sọ̀rọ̀ pé kó gbé ọwọ́ lé lórí kó ṣàdúrà kó tọrọ dáadáa tọ́lọ́wọ́n bá torí ẹ̀dá arábìnrin yìí kó sáde ọlọ́run kúrò ń bi aburú tọ́lọ́wọ́n bá dáa fún àbí tó dá tì í. a sọ̀rọ̀ pé tí wọ́n jọ yan náfìlà rákà méjì. ohun tí ó kàn báyìí òun náà ni àwọn ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá kọ́ wa nípa ìbálòpọ̀ sexual intercourse tó máa tí ò lè má wáyé láàrin ọkọ àtìyàwó. certainly dájúdájú àwọn nǹkan tí àfa mẹnubánu tíra yìí kò kó gbogbo ẹ̀kọ́ tá ń láti mọ̀ nípa ìbálòpọ̀ lọ́kọláya kò kó sínú tán ṣùgbọ́n tí a bá ní rí gbogbo ẹ̀ ká má mi sí gbogbo ẹ̀ ni wọ́n fi mẹ́nu ba àwọn ẹ̀kọ́ ìkọ̀ọ̀kan nínú tíra yìí tó jẹ́ pé táàyè bá gbà wá lágbára ọlọ́run èyí tó bá tún need pé kí wọ́n máa bá wa fẹ̀ lójú kọjá báyìí ṣe máa gbà wá ní halkọ wọ́n á máa bá wa sọ láàyè ẹ̀ insha allah ta'ala. now um, nínú àwọn ẹ̀kọ́ yìí àkọ́kọ́ wọn ní atẹ́símíà wọ̀dùá ríndẹ̀lìjìmá afẹ́ká fi orúkọ ọlọ́run ọba ṣáájú níbi sexual intercourse eléyìí kọ́kọ́ pé ní sákèsì nípa wípé islam ò fi ojú nǹkan ẹ̀gbin wo sexual intercourse kì í ṣe nǹkan ẹ̀gbin kì í ṣe nǹkan ọ̀dọ̀tí kì ṣe nǹkan àṣetánì tó bá jẹ́ pé ẹni tọ́lọ́run ọba yọ̀ǹda pé kéèyàn bá ṣe é lèèyàn fẹ́ bá ṣe ẹ̀sìn ni torí tí wọ́n bá ní ká forúkọ náà bẹ̀rẹ̀ nǹkan ó ń júwe pé dáadáa la ka nǹkan ọ̀hún sí ẹ̀sìn tọ́lọ́run fẹ́ tẹ́wọ́ gbà tó fẹ́ sanni lẹ́sàn-án lé lórí òun ni sexual intercourse téèyàn bá ń ṣe pẹ̀lú ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ láti bá ṣe aleykum salam kí wàá ní àdúrà tí wọ́n ní ká ṣe yìí abdullahi omar abbas nínú tíra buhari àti muslim ó ní òjíṣẹ́ ọlọ́run fi kọ́hún wípé àmọ́ lọ́wọ́ anna ahadahum yakulu xina ya ti ahla kì bá jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ súnmọ́ àwọn aráalé yín ẹ máa ń sọ báyìí ni allahumma jannibni shaitan ìwọ lọ́wọ́n mú mi jìnnà sí ashaitan wọ̀jẹ́ níbi ṣètò màmá rọ̀zàkútẹ́nà mú ṣètò ìjìnà sí gbogbo ohun tó o bá fi kẹ́ wa látara ìbálòpọ̀ tá a fẹ́ ṣe yìí. fún mọ̀kúndínlọ́ bẹ́ẹ̀ náà kò máa fi ìdálẹ́ka àwòkúbi ẹ̀wọ́lẹ́dún lẹ́múlẹ́dúnrọ̀hún ṣètò ọ̀nà àbàdà tọ́lọ́ bá kọ wípé ìbálòpọ̀ ọjọ́ náà yóò já sí ọmọ. ó ní àṣẹ ìtọ́n aleykum salam àṣẹ ìtọ́n ò ní rí ọmọ náà ṣì lọ́nà abadan láéláé. àkọ́kọ́ náà ṣọ́kùnrin la fẹ́ kó ṣàdúrà yìí ni àbóbìnrin gbólóhùn tá ànábì fi sọ aláhùnmọ̀ jẹ̀nubìnrin mùsùlùmí jìnnà sí mi ó jẹ́ ká gbọ́ yín pé àdúrà tí a pa ọkùnrin wa láṣẹ láti ṣe ni kì í ṣe obìnrin wa so ọkùnrin ló ní àdúrà yẹn láti ṣe tó bá wá ṣe é pé kí ṣètọ́nù máa lò òun a tún wá ṣe pé kí ṣètọ́nù má sì dá ọmọ tó fẹ́ fún àwọn látara ìbálòpọ̀ yẹn kó má dà láàmú. téèyàn bá ṣàdúrà yìí ànábì fọwọ́ ẹ̀ sọ̀yà wípé àfi tọ́lọ́run ò bá kọ ọmọ mọ́ wọn látara ohun tí wọ́n sùn yẹn tọ́lọ́run bá kọ oníṣẹ́ ìtàn òní ìdáláàmú abàdán láéláé a sì pé ọlọ́run ní parọ́ ṣùgbọ́n ṣètàn òní ìdáláàmú yìí kí ló túmọ̀ sí i ó dá wa lójú pé gbogbo ẹni tó bá kúrò ní islam ṣètánì ti dá láàmú èèyàn máa wá wà nínú islam tí ṣètánì ò ní jìnnà sí náà á sì máa dá láàmú lọ́nà kan àbí mi. béèyàn ṣe lè wù kó dáa tó kò sẹ́nìkan nínú wa tó lè fọwọ́ sí àyè pé ṣètánì ò tiẹ̀ níbi kankan tó ti ń dà wọ́n láàmú ó kàn jẹ́ pé ó serious fẹ́nìkan jẹ́ nìkan lọ ni ó kéré jù nínú tẹ́lẹ̀ á fún ṣètàn ó kéré jù òun ni pé òun tẹ̀lé ò ní kúkú kẹfẹ́rí yẹn ni pé ọmọ tí wọ́n bá bí látara ohun tí wọ́n sùn yìí ó kéré jù kò ní kúkú kẹfẹ́rí torí pé ànábì fọwọ́sọ̀rọ̀ ni pé tọ́lọ́run bá kọ ọmọ látara ohun tí wọ́n sùn yẹn ṣètọ́n ò ìdáláàmú láéláé a wá rí i pé gbogbo wa àtàfà àtọmọkéwù kò sẹ́ni tí ṣètàn kì í dà láàmú ní lẹ́bù kan àbí mi. tó ó kéré nú àgbọ́yé ní tó kéré jù tá a fi lè sọ pé ọ̀rọ̀ ànábì ṣe mọ́ ọmọ yẹn lára òun náà ni pé kọ́mọ yẹn kú gẹ́gẹ́ bí mùsùlùmí. tó túmọ̀ sí pé tí wọ́n bá di wá léèrè nísìn pé ṣé nǹkan kan wà téèyàn lè ṣe tọmọ ẹni á fi jẹ́ muslim torí kò sí ní tí máa dùn òbí bí kóun máa ṣẹ̀sìn kọ́mọ máa ṣe tara ẹ̀ a ní bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi sallam ọlọ́run fi àdúrà kan ràn sí wa tó jẹ́ pé tá a bá ṣe é ó fi fọwọ́ sọ̀yà fún wa pé ọmọ tá a bá dé látara oorun tá a bá sùn pẹ̀lú baálé wa lágbára ọlọ́run mùsùlùmí ló máa yà bí ò bá yà lọ́sàn-án tí ò yá nírọ̀lẹ́ tó bá ku wákàtí kan tí ajọ́ lọ́wọ́ bá ní pé àgbà islam ìyẹn ni pé ṣèitán ò jẹ́ lérè ànábì fọwọ́ yẹn sọ̀yà ṣùgbọ́n láàrin ìgbà tá a bíi àtìgbà tí a kú a sọ pé garanti wà pé ṣẹtàn ò ní súnmọ́ rárá torí ìyẹn tún lè fúnni lágbọ́yé míì tó máa gun tó bá jẹ́ pé láàrin ìgbà tá a bí àtìgbà tó jáde láyé àkọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwa fọkànbalẹ̀ pé à tòun ti tá àfi sílé kéwú àti rántí ṣe àdúrà táàmẹ́bí ní ká ṣe gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ sí ó dá a lójú pé àṣetánìkan ló ń lò ó a ti gbé àgbọ̀ yẹn kúrò níbi tá a máa gbà lérò sí a sì máa sapá láti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá ṣètàn òfin ní jẹ́ lóore torí ẹni tó takú ti kéwú lọ́rùn gan-an ṣètàn òfin náà lọ́rùn sílẹ̀ so ká lè understand kí ló gbà lérò pẹ̀lú eléyìí pé akọ́lùhù ó kéré jù akókò mùsùlùmí tó sì jẹ́ pé òun náà ni ultimate tá a ní fẹ́ kọ́lọ́run yọ kúrò lọ́rọ̀ ẹnikẹ́ni nínú wa kọ́lọ́n máa yọ jíjẹ́ mùsùlùmí kúrò lọ́rọ̀ wa káfíìrọ̀ jẹ nípè. so eléyìí ni ẹ̀kọ́ àkọ́kọ́. ó wá ní kóńtù wọ ìtìmáàmá lè fa ìdá. يحصل هنا إيراد طرف من الآداب والأحكام المتعلقة بالجماع. ó ní ẹjẹ́ ń wá fún ní àlékún àwọn ẹ̀kọ́ nípa jìmá sexual intercourse àlékún lórí eléyìí tá dé ní àfiṣáájú yìí ó ní yustahabulu rọjùlí muda abatuzo jẹtihi kọbla jimá ففي رواية الحديث ففي رواية لحديث جابر لما تزوج فسأله النبي تزوجت بكرا أو ثيبا وأجابه بأنها ثيب فقال ما لك وللعذارى ولعابها oni ní ẹ̀kọ́ kejì mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní kíní yìí ó àwọn ẹ̀kọ́ yìí àwọn brothers ṣe bí ẹni ní ìdí ẹ̀ ju àwa sisters lọ torí pé àwọn ló máa ń dàbẹ́ ni pé kì í tẹ́ ṣe pé ni pé àwọn ni wọ́n wà ní in charge but kì í ṣe tí ò yẹ tí ò yẹ káwa náà ó kọ́ fi kọ́ àwọn ọmọ àti pé ẹ̀kọ́ ẹ̀sìn tọkùnrin tọbìnrin ló sọ̀rọ̀ yàn lórí but àwọn abala kan wà jẹ́ pé ọkùnrin la pa láṣẹ ju obìnrin lọ so mo fi ní àwọn ọkùnrin ṣe bí ẹni fẹ́ ní ìdọ̀pọ̀lọpọ̀ àwọn instructions yìí ju our sisters lọ. point number two tí afa yìí rèé zimbi ó ní ó dáa ó jẹ́ mustahab àṣegbọ́ọ̀rẹ́ ni dáadáa ni tọ́lọ́wọ́n ọba ń yọnu sí tí ó máa fúnni ńlá dá lórí ẹ̀. kọkùnrin kọkọ báyàwó ẹ̀ ṣeré kó mú ẹ̀mí ẹ̀ fúyẹ́ sí i kó jẹ́ kó feel like kó tiẹ̀ tó di wípé à ń bà lérẹ̀ ni lórí. ó wá ní fápèjúwe jabir ọmọ abdullahi ó nígbà tí òun fẹ ìyàwó ànábì bí òun léèrè wípé ṣọmọdé ló fẹ́ ni. àbí adélébọ̀ òun wá dáhùn wípé adélébọ̀ ni anabi wa ni maalaka wọlé lùcúbárọ wọlé àbíhà ó wá ní a ohun tó sọ ó fẹ́ túmọ̀ sí bíi pé a omi ìgbádùn tó wà lára kéèyàn fẹ́ virgin tó jọmọ kékeré omi fi sweetness ìtọ́ ẹnu ẹ̀. I'm quoting the hadith. Pé ah òun adùn adùn itọ́ ẹnu ọmọdébìnrin that is a virgin tí ò mọ ọkùnrin rí itọ́ ẹnu ẹ̀ tún dùn yàtọ̀ ànábì ń sọ eléyìí tó túmọ̀ sí pé nínú tí ànábì fẹ́ pé kí àwọn ọkùnrin máa ṣe òun ni fífẹ́ àwọn ọmọdé tí wọ́n wà young young enough láti jẹ́ pé wọ́n á wà playful pẹ̀lú ọkọ téèyàn bá advancing age àwọn nǹkan kan máa ń wà tí ò kí ń rọrùn fún láti ṣe torí advancement of age tó jẹ́ pé ọmọdébìnrin sì ní advantage ẹ̀ tó nǹkan táwọn ẹbí ti sọ fún nìyẹn ó wá ní fíhì ìṣàrà ìlà mọ́sìlìsà ní ha wọ ṣìírí pé ha ó ní nǹkan táwọn ẹbí sọ yìí ó ń tọ́ka fún wa fún àwọn ọkùnrin wípé mímọ tẹ́sí tọ ẹnu obìnrin ara ẹkọ tí súnà fi kọ́ wa ni. eléyìí àdèmọ́ aṣẹlẹ̀ kó tiẹ̀ tó di pé èèyàn ń bà léra ẹni ni. kò lè ṣàjòjì sọ́pọ̀lọpọ̀ wa nípa pé ọ̀dọ́ ni wá adẹ̀kàwé. ṣùgbọ́n kó má ṣe wá lè mọ̀ pé mímọ kíìsà rẹ ni mímọ gbé ẹnu sí ni lẹ́nu. ó lè máa kó àwọn kan ní ìrira nínú àwọn old generation tí kìí ṣe pé wọ́n kàwé tí wọn ọ̀dẹ̀ tún kéwú tó jẹ́ pé táìmù táwọn bá fẹ́ bímọ nìkan náà máa ń súnmọ́ra wọn. à ń kì í sára ẹni kò sínú tí wọ́n mọ̀ téèyàn máa ń ṣe téèyàn bá fẹ́ súnmọ́bìnrin. so jíjẹ́ kóbìnrin kára obìnrin wá sílé kó tó di pé èèyàn balẹ̀ wọn ò mọ̀ so àwọn fẹ́ gbọ́ bùkátà wọ́n sì fẹ́ bímọ ni so à ń kọ báyìí wípé nínú ẹ̀kọ́ súnnà ni wípé preambles of, te, of, uh, of sex àwọn nǹkan tí ó yẹ kó ṣáájú kéèyàn tó máa bàlẹ́ rẹ ni òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu aláìsẹ́lá ẹni tó ní kọ́lọ́hún jẹ́rìí sí pé kò sí nǹkan kan tẹ́ ẹ níìd láti mọ̀ fún gbèsè ayé yín àti áhírà yín tóun ò fi jíṣẹ́ ó lóun ò débi ìyẹn náà. so kì í ṣe ẹ̀kọ́ tó pé kéèyàn ní ìgbà tóun bá níbi bùkátà láti gbọ́ nìkan lòun máa ń fọwọ́ kan ẹlẹ́hàá àwọn nǹkan kájùmọ́ra ẹni nígbà míì gan tí kì í ṣe pé èèyàn fẹ́ ní fọ́ọ̀mù pé ká fọwọ́ para ẹni kájùmọ́ra ẹni ká kìsẹ̀rẹ̀ ẹni ká sọ àwọn nǹkan tó máa ń pè ní sweet nothing bọ́n ṣe máa ń pè é ká sọ sí rẹni létí ara súnà ni òjíṣẹ́ ńlá ń fi ń kọ́ jábìr ọmọ abdullah wọ́n ní fa ìdá kọ́dọ̀ wàdálìkà yẹ kọ́ wọ́n ẹ̀ńdà múlá àbá wà tàkbíl. mímọ tẹ̀sí ìtọ́ ara ẹni táwọn ẹbí fi ròyìn virgin yìí ó ní bolo tí máa ń ṣẹlẹ̀ ṣèbí ńgbà tá a bá ń kí ìsàrẹ́ ẹni náà ni. fa ìdá kọ́dọ̀ wọ́tọ̀rọ̀ homin ha fọláyà kó mọ̀ án ha hàtà tá a kódà hàjẹ́ta ha. nínú ẹ̀kọ́ báyìí náà àfáà yìí ní ká tún fi kú fún àwọn ọkùnrin wípé lẹ́yìn tó bá ti wá gbọ́ bùkátà tán kì í ṣe ẹ̀kọ́ tó péye tó kókàn déédéé fò kúrò lórí ìyàwó ẹ̀ kó sì fọwọ́ pa lára kó sì dìmọ̀ for some time for innazalika adàá lìdàwọ́ àmìlẹ̀ ìṣúrẹ́sì wàlmọ̀wàdà eléyìí á jẹ́ kí ìfẹ́ kó last kó péye kó dẹ̀ ní ọjọ́ tó pé láàrin ọkọ àtìyàwó kò sóbìnrin tó máa láìkí fílìn pé tọkọ òun bá fẹ́ gbọ́ bùkátà nìkan ló máa ń rántí pé obìnrin wà nulẹ̀ pẹ̀lú òun and this is why even nígbà tí òun ní bùkátà láti ní sexual intercourse ká fọwọ́ kàn án ká dìmọ̀ ká sọ ohun tó fẹ́ gbọ́ sí létí wọ́n fi ń yẹra pé ara súnmọ̀ ni ṣùgbọ́n jẹ́ kí n ṣàlàyé kan bá a ṣe lè sọ pé àwọn brothers ni wọ́n ní ìdẹ̀kọ́ yìí a rí i pé nínú àwa obìnrin náà ààrẹ ìtẹ́kọ̀ọ́ yìí náà sọnù fún. brọ́dà míì tó bá nírú eléyìí lọ́wọ́ sísá lè ní à ó dàpọ̀ àfa yìí yàwọ́ o. yíyàwọ́ irú eléyìí ìyàwọ́ dáadáa ni wàláhì tó bá ti jẹ́ pé ara alẹ́ ẹ̀ tọ́lọ́run ní kò yá sí náà ló yá sí. so àwọn nǹkan téèyàn máa ń ṣe láti fi ṣó ìfẹ́ kì í ṣe dandan ni pé each time ó gbọ́dọ̀ lead sí sexual intercourse kẹ má wàá fi ojú aláṣejù ojú ẹni tó yàwọ́ wo àwọn ọmọ ìyá táwọn náà bá gbọ́ yé pé ara ẹ̀kọ́ ni kẹ má fi wò wọ́n afẹ́kẹ́ gbọ́ yé pé ara súnà ni wàláhì. ẹni tọ́lọ̀ ń bá ní kó gbọ́ eléyìí tíyàwó ẹ̀ náà gbọ́ yé á dàbí ẹni pé wọ́n ṣe oògùn ìfẹ́ síra wọn ni. ṣùgbọ́n tẹ́nìkan bá gbọ́ yé tẹ́nìkejì ò gbọ́ yé tí ó fi farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ á dabere ni pé ara ilé òun wàhálẹ̀ ẹ̀ pọ̀ jù tó bá jẹ́ sísítà aleykum salam tó bá jẹ́ sísítà ó lè ní ẹ ẹ bá wá ìyàwó ẹlẹ́hàá mi fàáfà ìwàhálẹ̀ ti pọ̀ jù. now tábà bá bọ́ra jókòó ó lè níwọ̀n láì ṣe pé òun but nígbà míì òun á lóun fẹ́ dá sùn kó o má fọwọ́ kan ìyàwó òun fífọwọ́ kàn án pé kó o kàn orí sísítà tí ò bá gbọ́rọ̀ àwọn ẹ̀kọ́ yìí á ní wàhálà ẹ̀ pọ̀ jù ní ẹ bá mi wáyà ẹ wò tóun bá fẹ́ sùn tóun òun pípa kóun tilẹ̀kùn mọ́lí kóun nìkan dáwà lórí bẹ́ẹ̀dì òun sọ pé òun ò ṣe àwọ̀ ẹ̀ bá ẹ wa òun yọ̀ǹda pé kó wa mọ́ síná. so mò ń sọ eléyìí kẹlẹ̀ mọ́ wípé sexual intercourse àfẹ́ kó wà business like téèyàn bá lọ ṣọ́ọ̀pù lọ rajà ẹni tó ń tajà ọdún interest kákàn ní kò rí iṣẹ́ ẹ̀bẹ̀ ká fòó lé lọ́wọ́ kápẹ́yìn dání a fẹ́ kí sexual intercourse kò rí bẹ́ẹ̀ torí pé nǹkan kan ló pinlẹ̀ sexual intercourse òun náà ni ìfẹ́ so a máa ń fẹ́ kí ìfẹ́ yẹn ká demonstrate yẹ before the sexual intercourse and after the sexual intercourse lànàbì ṣe ń kọ́ ayé pé síwájú ẹ̀ ẹ̀ bára ṣeré tó máa jẹ́ preamble sex tẹ́ ẹ bá tún ṣe tán ẹ tún ṣe sùúrù fún arábìnrin so ìyẹn ni ẹ̀kọ́ kejì ìkẹta. للزوج أن يجامعها على أي وضع شاء بشرط أن يكون في الفرج oni ojúṣe ńlá sọlọlá àtẹlẹ níbi tó kọ alẹ kọdé àáfàá ni kódà atúnrí position tọkọ àtìyàwó ti máa ní sexual intercourse ànábì ò sọ gbọdọ jẹ just one position ó ní any position tó bá wù wọ́n as long as tó bá jẹ́ pé sex vagina ilé ibi tọ́lọ́wọ́n ọba dá fún níwájú náà ni wọ́n ń lò kì í ṣe ẹ̀yin ìyàwó ẹ̀ ló ń lò. ó ní torí pé ọlọ́run ọba sọ nínú quran ó ní nìfà okùn hàtàkùn fàtù fàtù hàtàkùn ànà ṣètò tabawo suratul bakara chapter two two twenty three chapter two verse two hundred and twenty-three ọlọ́run sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní sẹ́rí àwọn obìnrin yín wọ́n dàbí ọgbà ni ọgbà èso àbí ní vegetable garden wípé ibikíbi tó bá wù yín lẹ́ẹ̀ lè gbà wọnú ọgbà yín ó jẹ́ wájú ó jẹ́ gbẹ́ wherever it is pé nǹkan tó dẹ̀ fa sábàbí tọ́lọ́n fi sọ àyà yìí kalẹ̀ ni wípé aliyahudu kọ́ọ̀lù lè mùsùlùmí man atamra atamwahiya mudbira já àwọlẹ̀dúhà ahwal. wọ́n ní ìgbàgbọ́ àwọn yẹ̀wúdí láyé ìgbà yẹn òun ni pé téèyàn bá fẹ́ bá ara alẹ́ ẹ̀ láṣepọ̀ wọ́n gbọ́dọ̀ kọjú síra wọn ni aleykum salam. bẹ́ẹ̀ ni gíláàsì yẹn ní fault ni jẹ́sàkìlá ọ̀kẹ́rẹ́. ìgbàgbọ́ àwọn yẹ̀wúdí nígbà yẹn ni pé ẹni bá fẹ́ bára alẹ́ ẹ̀ láṣepọ̀ wọ́n gbọ́dọ̀ kọjú síra wọn kó bèrè dùbúlẹ̀ kó fẹ̀yìn lélẹ̀ ọkùnrin gùn lórí ni. wọ́n wá ní tó bá wá di pé ọkùnrin ń wọlé sí obìnrin lára látẹ̀yìn ẹ̀dàpọ̀ ẹgbẹ̀yìn láti ẹ̀yìn kò mí ìgbé nínú anus nínú vagina but ó gbẹ ẹ̀yìn wọlé ìgbàgbọ́ àwọn yehud nígbà yẹn ni pé ọmọ yẹn tí wọ́n bá máa bí i á ní àrùn kan tí mo rántí pé àwọn àfáà tún sí pé yóò ní ẹ̀dà ojú ojú ẹ̀ máa dà ìgbàgbọ́ àwọn yehud nígbà yẹn ni so àwọn máa ń kọ́ fúnra wọn pé kéèyàn fẹ́ báyàwó ẹ̀ láṣepọ̀ kó wá dì mọ́ kó wọlé sí lára látẹ̀yìn wọ́n ní wọ́n ní láti kọjú síra wọn ni ọlọ́run wá sọ àyà kalẹ̀ pé rárá obìnrin tá a bá ti fi fún gẹ́gẹ́ bí aya bí ọgbà yín ni tó jẹ́ pé ibikíbi tó wù yín lẹ́ lè gbà wọlé but ó ń láti jẹ́ pé ojú ara ìyẹn vagina lọ́kọ yẹn wọlé sí. therefore àwọn àfáà wa ti bẹ̀ yọ wípé positioning àfi tó bá jẹ́ pé ó ní ara léèyàn lára nìkan ló kù kò sí nǹkan ẹ̀dọ́pọ̀lọpọ̀ mi dáadáa kò sí nǹkan tó sọ pé haram ni kí èèyàn ní sexual intercourse in a particular position wọ́n á fẹ́ fi kú ọkùnrin nìkan kọ́ ló lẹ́tọ̀ọ́ kó sọ pé position kan lòún fẹ́ bó ṣe ṣẹ̀tọ́ fọkùnrin ó ṣẹ̀tọ́ fóbìnrin kóun náà feel free láti bá ọkọ ẹ̀ discuss pé òun prefer position kan ẹni pé wọ́n sọ lẹ́ẹ̀kan wọn ní even after the act kọkùnrin má yára withdraw kó má yára tìyàwó ẹ̀ dànù bí ìgbà tá a bá ní òun ti gbọ́ bùkátà tòun nǹkan tó bá dẹ̀ wù kó máa ṣẹlẹ̀ sí rárá afẹ́kọ́bìnrin náà fi ìwé pé yes òun náà wà satisfied ara eléyìí òun ló máa mú wa sọ yí pé bọ́kùnrin ṣe lè sọ pé position kan lòun fẹ́ obìnrin náà lè jẹ́ kọ́kùnrin náà mọ position tó ń prefer gbogbo eléyìí pátá tó bá jẹ́ yíyàwọ́ yíyàwọ́ sínú ẹ̀sìn ọlọ́run ọba tá a fẹ́ ni kì í ṣe haram àti wípé àgbọ̀dọ̀ gbàgbé nǹkan kan ṣẹ́rí nature ọkùnrin òun ni wípé ohun tí wọn ò bá rí nígbàdùn àti máa dá problem sílẹ̀ ṣẹ́rí kí sexual intercourse láàrin ọkùnrin àti obìnrin kó jẹ́ nǹkan tí wọ́n enjoy wàláhì ọlọ́run ọba tó dá wa ó mọ nǹkan tó ń fi pamọ́ sára sexual intercourse there are times tọkọ àtìyàwó tí wọ́n á ṣẹra wọn tóyìn á rò pé á àfi kọ́lọ́hún rán màláìka wálẹ̀ wá parí ìjà eléyìí kò sí nǹkan tó fẹ́ parí ẹ̀ bọ̀ tó bá jẹ́ pé ọlọ́run ọba fa ẹ̀mí wọn mọ́ra tí wọ́n jọ ń enjoy sex tí wọ́n bá bínú síra fún jọ́ kínní jọ́ kejì jọ́ kẹta ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì tó bá dé lẹ́bù kan ara máa ń fa ara tó jẹ́ pé ohun tí gbogbo àwọn àgbájókòó tí wọ́n parí tì ọlọ́run á fi the longing for sex tó wà láàrin ọkọ àtìyàwó á fi parí ẹ̀. bọ̀ tó bá jẹ́ pé sexual play tó wà láàrin ọkọ àtìyàwó wọ́n kàn ń ṣe ń ṣe duty ni kì í ṣe pé ìyàwó ń yẹ ọkọ náà ń ṣe ń ṣe báwọn fi ń wọ́mọ ni a jẹ́ pé ìkànnú àwọn tọ́lọ́run ọba tó fi sínú marriage kó permanent source of joy fún mi ó ti ó ti miss nínú marriage yẹn ohun tó kù tó ń báyìí wọn kò ju pé káṣáà ṣe ń torí àwọn ọmọ lọ ṣẹlẹ nínú marriage yẹn joy ẹ kù kan so kí ẹ̀kọ́ nípa sex <clears throat> kó pé mi kẹ́mi ọkùnrin àti obìnrin kó fara wọn kí wọ́n tiẹ̀ tó marry ó wà nù nǹkan tó máa ń dé problems kù nínú marriage tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ó wà nù tó máa ń yára resolve ẹ̀ lànàbì ṣe ń sọ fẹ́nìkan wípé kó lọ wò ìyàwó tó lóun fẹ́ fẹ́ ó ní tó bá wò ó tẹ́ni yẹn sì wù ú ó ní àhàrá ó ní fọwọ́ àhàrá anyudam abẹ́nahùmá ó súnmọ́ kó jẹ́ kí relationship wọn ó lọ́jọ́ tó pẹ́ torí obìnrin tí àwọn olókèrè tó attract èèyàn brother fẹ́ pé èèyàn náà ń rí èèyàn ti ń bẹ lọ́hùn kọ́lọ́hùn ṣe ni níyàwó ẹ̀ kọ́lọ́hùn wá ṣe àwọn méjèèjì ní lọ́kọláya tára wọn ń pera ṣáàbì àyèdè bá wáyé tán bá separate oṣù kínní oṣù kejì by the third month wọn ti ń mí ìsara wọn so ìkíní kejì wọn ti máa bẹ lọ́hùn kọ́lọ́hùn jẹ́ kíjà yẹn ó parí ọtí sexual intercourse tó bá jẹ́ pé wọ́n manage ṣe ni wàláhì ó lè máa hàn sáwa àwa tá a bá ní successful relationship pẹ̀lú àwọn ọkọ wa a lè mọ iye nǹkan tí mò ń sọ yìí but àwọn tó bá ní ìfì ẹ̀ máa mọ̀ pé something is missing wàláhì ẹ kàn rí i pé ẹ parí ìjà yẹn tì á lóun ti ẹ̀fẹ́ rí sójúmọ́ bọ́kùnrin ṣe ń sọ lóbìnrin máa ń sọ àwọn àfa máa ń understand pé nǹkan kan ti wà tó jẹ́ problem tẹ́lẹ̀ táwọn ò ní ti sọ pé problem ni now ìkẹta ó ní yorùbá fúnni vẹ́ọ̀j yorùbá fúnni à ẹ jẹ́ kí n fi kún fún yín nígbà tá a sọ wípé all positions ó dojú kọ ọ́ ó kọ̀yìn sí o mo ń láti yan wípé sexual intercourse in enough haram ni anabi ṣẹ́bilẹ̀ tó bá ṣe sexual intercourse in the enough. tòǹgbà tá ànábì ń sọ wípé mukbilatan wa mudbira máa kánà filferd ó ní adójúkọ rẹ níní o abakọyì sí rẹ níní o as long as tó bá jẹ pé nínú vagina lọkùnrin wọlé sí ọlọ́run ọba ò lòdì sí á láti fi hàn kún it is also not proper pé kéèyàn máa fi azakari alazakari sẹ́nu it is true pé kò sí clear text nípa ẹ̀ kò sí clear text nígbà tí wọ́n dẹ̀ bi àwọn àfa àgbà tá a máa ń sábà fẹ́ gbọ́rọ̀ wọn wọ́n ní ìyàpọ̀ ẹnu irú sheikh nasiruddin alalbani ó lóun lòdì sí sheikh bunbaz rahimahullah ó lóun ò rí text tó ṣe léwọ̀ i'm talking of oral sex torí tá a bá ní all positions ẹlòmíì lè gbọ́yé sí pé even oral sex is inclusive mo ṣe ń fi àlàyé yìí kún wípé truly ó lè má sí clear text nípa ẹ̀ ìgbà táwọn àfáà yẹn tí wọ́n submit argument fún position wọn uh, argument àwọn kan ó convince wájú táwọn kan lọ àwọn tí wọ́n sọ yí pé kò jọ ìṣe táwọn sọ hábà máa ń ṣe argument wọn convince wa nípa pé kí ni wọ́n ní ká rántí pé private part méjèèjì àyè ẹ̀gbin ni normally nǹkan tó ń jáde ń bẹ̀ nítọ̀ ó necessitate wípé téèyàn bá tiẹ̀ lálùwàlá kó lọ tún àlùwàlá ṣe for the fact pé jáì ẹ̀gbin àwọn òrò wípé ìṣe kan ni táwọn sọ̀hábà máa ń ṣe tó bá jẹ́ pé wọ́n máa ń ṣe é wọ́n ló kéré jù a máa rí indication ẹ̀ kí ni nǹkan tí wọ́n dẹ̀rù débẹ̀ gbogbo nǹkan yòókù táwọn ará alẹ́ róòmù máa ń ṣe àwọn kan nú wọn táwọn náà máa ń ṣe é wọ́n jẹ́ ká nàbí mọ̀ pé àwọn máa ń ṣe é ó kọ̀ míì ó stamp míì wọ́n láwọn máa ń ṣe withdrawal ìyẹn ni pé kọkùnrin máa báyàwó ẹ̀ lò pọ̀ kí wọ́n wá páyà pé àwọn ò tí ì fẹ́ kó lóyún kọkùnrin wá yọ private part ẹ̀ àwọn ará alẹ́ róòmù máa ń ṣe ìgbà sọ̀hábà ń ṣe ojú òtì wọ́n láti sọ pé àwọn máa ń ṣe ànábì wa ní tó bá jẹ́ pé yóò pa yín lára ni ó yẹ kó ti pa àwọn ará róòmù tí wọ́n máa ń ṣe lára tó túmọ̀ sí pé kò sí palára kankan nù yẹn bó tiẹ̀ jẹ́ pé èrò tó múni ṣe is subject to investigation but tá a bá yọ pé à ń páyà òṣìlá ṣe ṣe bẹ́ẹ̀ kúrò act yẹn fúnra rẹ̀ ọlọ́run ò sọ fóun pé nǹkan tó lè pa mùsùlùmí lára ni. bẹ́ẹ̀ náà wọ́n tún ń sọ ń sìn pé àwọn yehud àwọn ò kì í fẹ́ wọn kì í fẹ́ wọlé sí àrùn wọn lára látẹ̀yìn wọ́n máa ń fẹ́ kí wọ́n kọjú síra wọn ni àwọn sọ̀hábà kọ̀ọ̀kan tí wọ́n tún gbọ́pọ̀ àwọn yahood máa ń ṣe léyìí náà ni wọ́n fi tó ànábì létí tọ́lọ́n fi sọ àyà kalẹ̀. ó túmọ̀ sí pé kò sí nǹkan kan nínú ẹ̀sìn wa yìí tá a kà fún secret pé etí ò gbọ́dọ̀ gbọ́ àti tí kì bá ṣe nínú ẹ̀sìn islam. béèyàn ṣe ń ṣu bọ́ ṣe ń tọ̀ bọ́ ṣe ń ní sexual intercourse gbogbo ẹ̀ pátá lànàbì ṣàlàyé tó bá jẹ́ pé ìṣe àwọn sọ̀hábà ni pé kọ́kùnrin gbé kó ti ẹnu bọ ìyàwó ẹ̀ lábẹ́ kóbìnrin gbàdákàrí ọkùnrin sẹ́nu àbá ti rákọọ́lẹ̀ wípé àwọn kan máa ń ṣe áìdà kànáà bí irú kó dákẹ́ àbí kó kọ́ fún wọn. so for the fact pé ààrí text rárá rárá tí wọ́n máa ń ṣe àwọn àfáà tí wọ́n ní kò jọ ìṣe tí àwọn èèyàn rẹ máa ń ṣe àfìsọ́dọ̀ tiwọn. even though àwọn tí wọ́n fara mọ́ position baba bumbaz ohun táwọn náà sọ ni pé tí nǹkan bá jẹ́ sìn a ní ìdẹ̀rí tẹ establish ẹ̀ tí kì í bá ṣẹ̀sìn a ní ìdẹ̀rí tó kọ́ ọ́ torí pé kì í ṣẹ̀sìn àwọn òdẹ̀rẹ́rì tó kọ́ ọ́ àwọn fi pé ẹni tó bá ti rí pé kò rí òun lára kó gbó àhẹ bọ́tí nǹkan kan tá a máa fi kún rèé tó bá jẹ́ pé kì í ṣẹ̀sìn òótọ́ ẹ̀rí tó kọ́ la ní kì í ṣe ẹ̀rí tó establish ẹ̀ but nǹkan tí kì í ṣẹ̀sìn tó bá jẹ́ pa fi ń wo àwọn ọ̀tá ọlọ́run ọba kọ́ṣe ni a jẹ́ pé ó ti di haram kí dẹ̀ ni nǹkan tá a mìíràn rèé àwọn western world àwọn òyìnbó america and europe wọ́n ti sọ gbogbo nǹkan tó ń jẹ́ adùn tó bá fitra wá wọ́n ti sọnù látara pé ohun tọ́lọ́wọ́ bá ní kí wọ́n pamọ́ wọ́n ti ṣe síta so the natural taste tọ́lọ́wọ́ bá dá mọ́ ẹ̀dá ó ti kú lára tiwọn wọ́n need something abnormal láti arouse wọn ẹ dákun ẹ jẹ́ kí n go into detail ẹ mọ nǹkan tó ń pè ní bestiality bestiality ni pé kọkùnrin àbóbìnrin kó fẹ́ ní fóun pẹ̀lú dábà kóbìnrin sọ pàjá lówó láti bá lò pọ̀ àbí kọkùnrin jì sáré pé ẹṣin lòun fẹ́ gùn ìyẹn máa ń pè ní bestiality tá a bá mọ bestiality a mọ homosexuality kọkùnrin máa bá obìnrin lò pọ̀ ọkùnrin lò pọ̀ àbí lesbianism kóbìnrin máa bá obìnrin lò pọ̀ kí ló fa àwọn nǹkan wọ̀nyí nǹkan tó fa àwọn ni pé ọlọ́run tó dá wa lákọ lábo ó pa ẹ̀yìn abo láṣẹ pé kẹ́ ẹ bo ohun tóun dá sí yín lára ó ti jẹ́ pé a máa dá ọkùnrin lọ́rùn ṣẹ́rí ní ilẹ̀ lárúbáwá kò sí exaggeration ẹni bá kéwọ́n lẹ̀ lárúbáwá á jẹ́rìí sí nǹkan tí mo ń sọ yìí pàápàá jùlọ ilẹ̀ bíi saudi àbí bíi libya níbi tó ti jẹ́ pé relationship ọkùnrin àtobìnrin wọ́n demarcate ẹ̀ ṣẹ́rí tóbìnrin bá rìn ní street wọn tí ẹ̀yìn ẹsẹ̀ lásán bá ṣí sílẹ̀ àwọn ọ̀dọ́ tí ò rí kóbìnrin ṣí ẹ̀yìn ẹsẹ̀ sílẹ̀ rí ẹ máa rí behaviour wọn awọ abnormal ó lè pariwo kó ṣùṣe àti pé òun rí nǹkan ọ̀fẹ́ tó ti ń sìn ẹni tó bá ti ru nàìjíríà wá òpin kí lè rí tó ń pariwo ó tí rí nǹkan kan ó rí kan ṣí igbá ìyálẹ̀ òun náà tún wá bí léèrè pé ìgbáyà pé àwọn kan máa ń ṣí ìgbáyà lẹ̀ a ní wọ̀láhì àwọn kan máa ń kódà tó bá tún ní kí wọ́n kọ́bà àgbáyà wọ́n á tún wẹ̀ pé inú oko oòrùn ti ń jáde bọ̀. so irú ẹni tó jẹ́ pé lọ́dọ̀ ti wọn kò róbìnrin tó ṣí ẹ̀yìn ẹsẹ̀ sílẹ̀ rí jìnbáàbù gbogbo àwọn obìnrin ló ń wọn kó tó rí nǹkan tó ń jẹ́ ìgbáyà ara ẹ̀ ti wálé unlike èèyàn tó jẹ́ pé lọ́dọ̀ ti wọn téèyàn wọṣọ gan ló strange àìṣísílẹ̀ òun ni the norm òun ni nǹkan tó bá ìṣèmú nílùú tó bá wá mú obìnrin wọlé tóbìnrin bá tó bọ́ra sílẹ̀ fún ara ẹ̀ lè má gbé e torí pé kò sí nǹkan kan tuntun tó rí nígbà tí wọ́n tilẹ̀kùn mọ́rí nǹkan tí mò ń sọ nìyẹn whereas the other person tí ò kí ń sábà rí hòhò obìnrin just a little nínú nǹkan tó ń jẹ́ obìnrin tó bá rí ara ẹ̀ á ti gbé so èyí tó wá ṣẹlẹ̀ sáwọn òyìnbó tá à ń sọ yìí òun ni wípé the more tí wọ́n ń fa ọgbà ọlọ́run ọba ya the more ti natural instinct wọn tó ń kú nǹkan tó yẹ kó arouse wọn ní kékeré kò tó arouse wọn mọ́ so kọkùnrin bá obìnrin lò pọ̀ wọ́n ní kò sí more fun nínú ẹ̀ kò sí much fun nínú ẹ̀ bíi káwọn explore private party dábàá. ọkùnrin awa wá ní kán báwọn so ẹṣin mọ́lẹ̀ ẹṣin lòun fẹ́ ní fọ́n pẹ̀lú obìnrin á ní tọkùnrin bíi ọmọ ànábì ádámù òun mọ́ animal ajá tóun rè tóun tọ́nu ilé òun lòun fẹ́ kó máa ní fọ́n pẹ̀lú òun àwọn nǹkan tó máa ń fa nìyẹn ọkùnrin á ní à òun ti wà use máa dùn obìnrin kò arouse òun mọ́ ẹ̀ẹ́d anus ọkùnrin bíi tòun lòun fẹ́ fíìl gbogbo kí ni wọ̀nyí àwọn àfáà máa ń sọ yìí pé lásán kọ́ àwọn ṣẹ̀yàfíìn àǹjọ̀nù wọ́n ti ń bá wọn jà nínú ọpọlọ. nǹkan táwọn àǹjọ̀nù yẹn dẹ̀ ṣe ni pé wọ́n pa adùn tọ́lọ́wọ́n ọba dá tó jẹ́ natural adùn wọ́n wá create artificial one tọ́lọ́wọ́n ọba ń bínú sí wọ́n fi rọ́pò ẹ̀. any person wọ̀láhì tí ò bá ti máa ṣọ́ nǹkan tọ́lọ́wọ́n ọba pè láàlà ohun tó máa ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn. ohun tó yẹ kó jẹ́ adùn tọ́lọ́wọ́n bá ti síbi nǹkan tó pè ní halal á kú tí ò báyìí tí ìrí ti haram yẹn kò ní máa dùn ẹ̀. táwa bá mu ògì tá a bá mu pepsi tá a mu five alive a máa ń dúpẹ́ fọlọ́run tó pèsè àwọn kan yìí. àwọn tó bá jẹ́ pé tí wọn báyìí kì í mu ọdẹ kù wọn ti gbà pa àwọn mu nǹkan tí wọ́n bá mu ọsàn wọn làwọn máa ń ṣe mọ̀ kí ẹ̀ ń gbádùn mu ọsàn ni. so bó ṣe rí nìyẹn so ibi tọ́lọ́run bá ti ní ká fi ààlà sí tó bá pè láàlà ọlọ́run ọba fẹ́ ká ṣọ́ tá a bá ṣọ ibi tá a wà yẹn inú ọgbà ọlọ́run tá a wà yẹn ọlọ́run á ní kí nǹkan tá à ń rìn jọ yìí bẹ́ẹ̀ ká máa mọ adùn ẹ̀ lọ láéláé bọ́tà bá ti ń fa ọgbà yẹn ya ohun tọ́lọ́run ọba ń bínú sí ni ó máa dùn mọ́ wa ìyẹn kẹ̀dẹ̀ rèé àṣetọ́run ti ń kó wa sí apẹ̀rẹ̀ ti ẹ̀ ni. nípa báyìí àwa yìí wípé sexual provisions whatever they are tí kì í bá ti ṣe pé ọkùnrin wọlé sí ẹ̀nà ìyàwó ẹ̀ tí ò dẹ̀ ń ṣe pé à ń la private part ẹ̀sìn ọlọ́run ọba ò lòdì sí tó bá ti jẹ́ pé ara alẹ́ ẹni tọ́lọ́run ọba ṣe ní halal pé kéèyàn ní ìgbádùn yìí pẹ̀lú ẹ̀ lèèyàn ń bá ṣe. point number four yorùbá result fi jìmá ìzọ̀jẹ́tìhì jẹ́sẹ̀dùhà kùnlùhù máa àdà dùbọ̀. ó ní fọkàdùrúwìyà ànínàbí ìnàláhàlá sáhìmìlẹ̀ hàkù. لا تأتوا النساء في أدبارهن لكن قال ابن عباس لا ينظر نعم كم paraphrase wọ́n ní gbogbo tó ń jẹ́ ara obìnrin pátápátá lọ́lọ́run ọba ṣe ní ẹ̀tọ́ fún ọkùnrin àyàfi enof yẹn ojú òdì tí ìgbẹ́ ń gbà jáde ìyẹn ló jẹ́ haram torí pé kí ni òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn aláìhẹ́sẹ́lẹ́mù wọn ló sọ nínú hadith kan even though hadith òun dọ̀rif ẹ má jẹun wọlé kú tiẹ̀. ṣùgbọ́n abdullahi ibn abbas òun sọ nínú asar kan wípé láyán gbúrú lọ́hùn yóò mọ̀lẹ́ kìyàmá ìlà rọ́jùlẹ̀n ata bahima aw fi duburi ha. ọlọ́run ọba ò ní fi ojú ọlá ẹ̀ kò ní fi wo ẹrú kan tó bá jẹ́ pé dábàá ló ń bá ní àṣepọ̀ àbí obìnrin ló ń bá ní àṣepọ̀ láti ojú ìdí that is either um, sex through the anus àbí bestiality kéèyàn bá bá dábàá láṣepọ̀ abdullahi ibn abbas ló ń sọ eléyìí ṣùgbọ́n hadith mi wà tá nàbì ti ní ọlọ́run ọba ń bínú sí gbogbo ọkùnrin tó bá ń bá obìnrin láṣepọ̀ láti ojú ìdí tó túmọ̀ sí pé. apart from that everything tó ń jẹ́ obìnrin ló jẹ́ halal fún ọkùnrin láti gbádùn. àwọn kan máa ń béèrè question wọ́n á ní ṣó ṣẹ̀tọ́ fúnni láti rí private part ara ẹni ìdáhùn tá a wá kiri ni pé bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ń bá ní gbogbo ẹ̀ lẹ́nu gbadun. ara ìgbádùn ẹ̀ náà ni wíwò ó tẹ́nìkan bá wá ní àrárá lágbájá ò àwọn ò expect pé káàfà máa wo private park ara lẹ̀ a ní tí wọ́n bá ní àwọn ò láìkí ẹ̀ it's a different thing personal like personal dislike máa ń wà èèyàn máa ń ní nǹkan tó fẹ́ ó máa ń ní nǹkan tó but tí wọ́n bá jẹ́ kó jọ bíi pé ara ẹ̀sìn ni pé téèyàn bá ń bára alẹ́ ẹ̀lù pọ̀ kí wọ́n daṣọ ara wọn á sọ pé rárá torí ìyàwó wọn ni wọn bí ní lori lórí kwẹsàn yìí gangan ẹni tó bí ó ń bí láti mọ bóyá ó ṣẹtọ pé kí ọkọ àtìyàwó máa rí ara wọn ni ó wá ń dáhùn ìgbà tó wá ń dáhùn kí ló sọ ó ní èmi àti òjíṣẹ́ lájọ máa ń wẹ̀ papọ̀ débi pé màá máa bá ṣe rí pé kó kù fún mi ajọ́ ń wẹ̀ papọ̀ á wo tèmi èmi náà máa wo so ká lè mọ wípé kò sí nǹkan kan tó ń tó bá tẹjú mọ́ bọ́dì ìyàwó ẹ̀ àbí pé sísà yẹn yàwọ́ tó bá tẹjú mọ́ bọ́dì ọkọ ẹ̀ ká gbọ́ yẹn yé dáadáa. náà wọ́n ní abdullahi ibn masoud òun náà fi kú ó ní anna rajula nkọ́lẹ̀ lọ́hu àti mìíràtì anna ṣe tẹ́ bá rántí abdullahi ibn masoud àáfàá láàrin àwọn sàhábà tọrọ bá rú àwọn sàhábà fúnra wọn lójú. ó wà nínú ẹni tó máa ń lọ bá pé kó jọ kó wọn lọkùnrin kan wá bá ó wá ní àti mìíràtì ànàṣe bó ṣe wù mí ni mo ṣe máa ń wọlé sí arábìnrin mi lára and ibikíbi tó bá wù mí ibikíbi tó wù mí yẹn jẹ́ fún yín ṣé nǹkan kan wà nínú ṣẹ̀rí ọlọ́run sọ pé sexual intercourse must be in the bedroom àmọ́. bedroom ni o kitchen ni o pálọ̀ ni o as long as tí kì í bá ṣe wípé ẹ expose ara yín débi pé ẹni tí ò yẹ kó máa rí yín nígbà tẹ́ ṣe wà pẹ̀lú yín kò sí nǹkan kan nínú sẹ̀ríà tó sọ pé o gbọ̀dọ̀ jẹ́ nínú bedroom àwọn kan á tiẹ̀ wá ti kú wọ́n á tún ní kò tún gbọdọ̀ jẹ́ lọ́sàn-án ó fọ́nù wàláhì òjíṣẹ́ lásọ̀lọ́lá àlùfẹ́lọ́m ṣe rí tí wọ́n bá ní àwọn àfa ò dámọ̀ a máa ń sọ pé wàláhì àwa la dámọ̀ jù àfa àti ò bá kéwú tí òkéwu súnmọ́ lè má dàmọ́ o wọ́n ní rasulillah wà láwùjọ àwọn sọ̀hábà wọ́n kàn déédéé di kódìdé láàrin wọn ni ó dẹ̀ wọnú lọ. ìgbà tó máa jáde wọ́n rí sáìn pé aṣọ ẹ̀ wet òun ló wá ń sọ fún wọn wípé nǹkan báyìí kọjá nǹkan báyìí dẹ̀ gbé lára mi mo dẹ̀ lọ bárábìnrin mi nulẹ̀ ẹnikẹ́ni tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí tààrà ẹ̀ bá ti le kó lọ bárábìnrin ẹ̀ nulẹ̀ torí pé irú nǹkan tó rí tó wọ̀ lójú yẹn irú ẹ̀ wà ń ok inshallah. so anabi otiju lati láti sọ yẹn fún wọn wípé àwa ń ta à ń jókòó à ń gbá bára ẹni gangan ara ẹ̀ wá lé wá lọ bẹ́lẹ̀ hàn lé ọmọ ìyá kan tẹ̀ fi ṣẹ̀rí nígbà tó lọ́sọ fẹ́yìn sísà pé ilé ọkọ ilé ẹ̀kẹ́ wà ó ní ṣe sísà tó wà lọ́fíìsì le ṣùgbọ́n a ní kó mú sùúrù kílẹ̀ fi tí kinní ọ̀hún bá mú un lámùúsódì á dáràn kí sísà tó wọlé dé it is true ó lè jọ bí exaggeration but it is true wípé kóbìnrin wà ní òun náà nìpìlẹ̀ condition ló bí káwà ń ta ẹni tí condition ẹ bá bá ó máa bẹ ọlọ́run ọba pé kó yí padà sí dáadáa fóun bọ̀ káwá jẹ́ kó dàbẹ́ ni pé wíwà ń lé ẹ̀gbọ́n létí ò gbọ́dọ̀ gbọ́ kò bá gbà mu kò bá làákà ìmú ìyẹn ni táwọn bá pé rárá ẹ̀sìn ọlọ́run gbọ́dọ̀ tì wá lójú láti dúró tì ẹni tí ò rí dúró tì gan ni kó máa banú jẹ́ pé ìwọ ọlọ́run jẹ́ kí n lè dúró tì. so ó ní arákùnrin wa ń sọ wípé ṣẹ́rí ń tèmi o àfàwà ibn old bó ṣe wù mí ni máa ń bára alẹ́ mi ṣeré ibikíbi tó bá sì wù mí ni kò sí boundary wọ́n kéyìn fẹ́ ṣí any position kọ́lẹ̀ naam ibn old wa dá lóhùn pé bó ṣe yẹ kórè náà nìyẹn ìgbà tá a fà yìí dá lóhùn fọ̀nàfọ̀ lọ́gùn rọ́jòlè ìfọ̀kànlọ́hùn ẹnìkan wá wà tó mọ ẹni tó ń sọ̀rọ̀ yẹn ju àáfàá lọ. yẹn ni pé arákùnrin tó ń ròyìn bóun bá ń ṣe bóun ṣe máa ń bára lé òun láṣepọ̀ sahabi kan tó mọ̀ ju abdullahi ibn masoud lọ. ìgbà tá a pa àwa dá lóhùn pé bó ṣe yẹ kórè náà nìyẹn ó ní innahu yurid dubur kọ́lá abdullahi mahashan nisa aleikum haram. ẹnìyẹn wá ní ìgbà tó sọ pé ibikíbi tó bá wò ó bó bá ṣe wò ó pé tó gbà lérò ni pé òun máa ń wọlé sí òun lára through the anus ẹni yẹn mọ̀ ọ́ ó dẹ̀ gbọ́yé ju ibn abbas tí yẹn ṣe ń gbá láyé ẹ lọ ibn abbas wá dáhùn pé à tó bá jẹ́ ìyẹn o mi máa wọlé sí obìnrin lára látara anus haramu ni ọlọ́run bá ṣe ní ẹ̀kọ́ náà. Tanbih. al إنما هو الجماع في الدبر أما الاستمتاع بالإليتين بدون إدخال في الدبر فهذا جائز لا شيء فيه أفاوي ó ní ọjọ́ kóun tó ṣe àlàyé funfun yìí ó ní nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ fọkùnrin mùsùlùmí àtòbìnrin mùsùlùmí òun ni kí ọkùnrin ti private part ẹ̀ bọ anus ìyàwó ẹ̀ ó ní kò mí pé kò lè fọwọ́ pa á lára kò lè fọwọ́ pa ní ṣáìdì yẹn anything kò síbi tọ́wọ́ ẹ̀ ò lè dé ṣùgbọ́n pé kó fi private part kó fi wọlé síyàwó ẹ̀ lára ní enough ìyẹn ni nǹkan tó jẹ́ haram kágbẹ̀yìn yín dáadáa. point number four láyé <clears throat> jùlọ jìmá almar'a filfarj wàhíyà haib ó ní ṣètò ẹ̀wá rí private part tó jẹ́ ojú ara gan-an tá a sọ yìí ṣẹ̀tọ́ <clears throat> ó nígbà tó ṣe é wọ̀ ìgbà wo sì ni ìgbà tóbìnrin bá ń ṣe haid tó ń ṣe sexual uh, tó ń ṣe menstruation lọ́wọ́ um, a dẹ̀ ti ṣàlàyé ẹ̀ fún wa tẹ́lẹ̀ wípé àwọn yehud tóbìnrin wọn bá ń ṣe menstruation lọ́wọ́ wọ́n máa ń pa wọ́n sí pátápátá ni kódà wọn kì í fẹ́ bá wọn jẹun pọ̀ a rí nínú àwọn tẹ́sí òye ńlẹ̀ wa náà tó jẹ́ pé lásìkò tíyàwó ẹ̀ ń ṣe menses lọ́wọ́ á ní kó má wọ yàrá àdúrà òun mùsùlùmí ò ní yàrá àdúrà special tó dùn ò lè wọ ahlùsúnà kì í ni ṣùgbọ́n àwọn tó ń ṣẹbọ nínú islam àwọn máa ń ní yàrá àdúrà tíyàwó wọn ò lè wọ tó bá ń ṣe nǹkan oṣù kò lè fọwọ́ àgé wọn kò lè mú ìtẹ́ ìkírun wọn gbogbo kátikàti yìí islam kọ́ ló fi kọ́ wa wọn á fi ọlọ́run búra ọmọbìnrin ní ìgbà chọ́ọ̀chì lọ táàmù fúru àwọn kan tó lè lọ sí chọ́ọ̀chì nìyẹn ọmọ àfáà ni ó wá ráwọn èrò oríṣiríṣi tí bàbá òun kà sáwọn ìyá òun lọ́rùn pé tí wọ́n bá ti ń ṣe nǹkan oṣù kọ́ má fọ́ kàn gé kọ́ má fọ́ tẹ́ kí kọ́ má fọ́ kàn tẹ́ kí wọn kọ́ ti ń ṣe hálùwà. ìgbà tọmọbìnrin náà sì kéwú ju ohun tí wọ́n kọ ní mọ́ṣáláṣí àdúgbò lọ òun ó máa wá rò pé gbogbo eléyìí islam ló kọ́ wa. so tó bá ti ẹ̀rọ muslim brother ó ti ń rò pé irú ẹni tóun náà máa fẹ́ irú àwọn òfin tó tí john àbí michael bá ti ń ṣẹ́wọ́ sí i á ti pé marrying a catholic is more fun than marrying a muslim la ṣe ń ṣàlàyé pé gbogbo tá à ń ṣe lálàyé yìí tá a bá máa gbé tíra síwájú ni tá a bá ń sọ lẹ́nu ẹni bí àwọn àfa yìí kàn ń rọ àdéhùn yẹn lórí ni kò sí kan nínú tí wọ́n ń gbádùn tó jẹ́ dáadáa tẹ̀sán ọlọ́run ọba ò kọ́ wa bó torí pé àròjú àráyè mójú tó kéwú bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọ̀pọ̀ ẹ̀kọ́ yìí àkọ ní kọ́tẹ́sì kọ́ wa ẹni bá kọ ó ń lọ kọ ní kọtẹ́sì ò lọ́wọ́ sí ni àwa dàbẹ̀ ni pé àwọn muslims ò dámọ̀ àwa la dámọ̀ jù téèyàn bá kí ojúlówó kéwú. so tóbìnrin bá ń ṣe haid tó bá ń ṣe menses lọ́wọ́ ọlọ́run tún fún wa ní ìdẹ̀kùn débi pé ànábì ni you may enjoy anything lára ìyàwó ẹ except wípé má wọlé sí lára any other means èèyàn lè enjoy ẹ̀ àwọn yehud ibi táwọn ponú dé wọ́n máa ń pa obìnrin wọn tì kódà wọn ò ní bá jẹun fún ọjọ́ tó fi ṣe memphis yẹn ọlọ́run tún yọ̀ yẹn kúrò fáwa ká lè mọ̀ pé ìbẹ̀kùn tó ṣe fún wa ó pọ̀ púpọ̀ tó ti yé ó ní àmọ́bí ní enjoy everything àyàfi wíwọlé sí rẹ ni lára àti ṣàlàyé léyìí. nọmba five ìlà àwọ̀jọ́rò kó wọ́tẹ́n fa àràdà àyàn àwùjọ àlùjìmá àyàn àwùjọ àlùjìmá. مرة أخرى فليتوضأ lára àwọn ẹ̀kọ́ sexual intercourse وني ní با bá تلو بني. pẹ̀lú obìnrin a máa ń pè nǹkan kan ní orgasm tọkùnrin bá experience orgasm ọkùnrin míì ọlọ́run ọba kẹ́ débi pé tó bá experience orgasm ó sì lè ní another orgasm maybe within thirty minutes forty five minutes ó vary from ọkùnrin to ọkùnrin ó dẹ̀ vary according to age group most ọkùnrin ló jẹ́ wípé first orgasm wọn làwọn ìyàwó wọn máa ń enjoy second one wọn lè má lè enjoy either kó jẹ́ pé ó máa pẹ́ kó tó tún lè ní orgasm míì now ẹni tó bá wá jẹ́ pé tó bá ní orgasm àkọ́kọ́ ó mọ̀ wípé òun sì máa ń ní ability láti ní orgasm again tó mìí pé ó sì máa ní erection òjíṣẹ́ ńlá wa kọ́ alẹ́kọ̀ọ́ wọ́n ní ó sọ wípé ìdá ata ahadukum ahalahu fúnma arada an yaud fọlì yẹtọwọdọ ẹni tó bá fẹ́ ní another round súnà nínú nínú yín wípé kó ṣe àlùwàlá before the second round yes ara súnà ni now let me add this bí ọkùnrin ṣe máa ń ní multiple orgasms? obìnrin náà máa ń ní multiple orgasm but ó máa involve pé kí ọkùnrin àtobìnrin yẹn kí wọ́n gbọ́ra wọn yé kí wọ́n dẹ̀ ní sùúrù fúnra wọn very very much. àwọn tó máa ń ṣàlàyé nípa sexual intercourse wọ́n ní tí age ọkùnrin bá ń advance ability láti ní second or third eh, orgasm ó máa ń difficult ju ìgbà téèyàn bá wà ní youth lọ. not only that fún obìnrin even the first ordinary gan ẹlòmíì experience ẹ̀ rí bóyá látara yìí pé ẹni tó fẹ́ is not patient enough láti understand pé ara obìnrin ò kí ń tètè jí bára ọkùnrin ṣe máa ń tètè jí ẹ̀kọ́ yìí lànà bí nǹkan wa nígbà tó ní ká ní preambles of sex it takes longer fóbìnrin kára ẹ tó warm up ju ọkùnrin lọ kára obìnrin míì tó warm up ẹni ọkùnrin ti ṣe tó fẹ́ ṣe ó ti bẹ́ dànù but tó bá jọkùnrin tó ní patient tó dẹ̀ understand topic yìí á mọ̀ wípé ọ̀ǹtí tíyàwó òun bá ní readiness kò yẹ kó o tí ì fi lára so ẹni tó bá wá jẹ́ pé after experiencing one orgasm ó ṣàkíyèsí pé partner òun ò tí ì reach orgasm ara ẹ̀kọ́ ẹ̀sìn ni pé ká mú sùúrù fún partner ẹni kóun náà reach orgasm ká tó sọ yìí pé the business is over now obìnrin tí wọ́n lè assist ọkùnrin láti ní more than one orgasm ẹ̀dọ́kùn ẹgbẹ́ lè yé sometimes tọkùnrin bá jẹ́ ẹni ability a second orgasm wọ́n ní ó máa ń need assistance obìnrin láti ní a second orgasm after the first one tó bá ní first one ó máa ní ìpè kóbìnrin náà fọwọ́ pa lára kó arouse ẹ̀ láti ní second one ju bó ṣe ní láti arouse ẹ̀ fún first one lọ bọ́tọ́bìnrin fúnra rẹ̀ bá ti kà wípé iṣẹ́ ọkùnrin ni kò sí nǹkan tó kàn pẹ̀lú yẹn òun ni a máa complain wípé ọkọ yóò kí satisfy òun bọ̀ kò dẹ̀ pé iṣẹ́ tó yẹ kóòrùn náà ṣe láti assist ẹ̀ so òjíṣẹ́ lásìlọ́lá ìfẹ́lám nínú ẹ̀kọ́ tó wá pàwọ̀ ọkùnrin ni pé ẹni bá fẹ́ lọ for a second round ó dáa pé kó ṣe àlùwàlá kí yẹn máa jẹ́ àrànṣe fún un. ẹ̀kọ́ number six láhàrájà alẹ́ zọ̀jẹ̀yìn fi tẹjọ́rọ̀dì mílẹ̀ fìyàdì ẹ̀ńdẹ̀ jìmá a ti ṣàlàyé léyìí ó ní kò sí nǹkan kan tó wrong nínú pé kí ọkọ àti aya kí wọ́n bọ́ra wọn sílẹ̀ ní hóòhò tí wọ́n bá fẹ́ ní sexual intercourse. Um, afa yìí wá rí fásitì hadith kan tó sọ yìí pé hadith munkar ni kí ni hadith munkar uh, fabricated evil hadith kí ni hadith yẹn sọ hadith yẹn ní ẹjẹ má kọ sílẹ o ó kàn mú wá láti fi debunk ìsọkúsọ yẹn ni bẹ́ẹ̀ ṣe máa rí táwọn kan náà máa ń sọ yí pé ẹni tí wọ́n bá tí wọ́n bá ṣeré ẹ̀ ọmọ tí wọ́n bá ṣeré ẹ̀ lọ́sàn-án gan wọ́n lóun ló máa ń yà sí abẹ́ ẹ̀gbọ́rí ìsọkúsọ ọ̀rọ̀ ni téèyàn bá wá gbọ́ tá àfa bá sọ ọ́ téèyàn rẹ̀ kó kì í ṣọ̀rọ̀ tíra èèyàn máa sílù pé à bóyá ẹ̀sìn ọlọ́run ló ní kí ọkọ àtìyàwó má bára wọn ní fọ́ọ̀n lọ́sàn-án gan kó dẹ̀ sí nǹkan tó jọ wọ̀láhì. irú ẹ̀ náà ni pé àwọn ọjọ́ kan ló dáa láti ní fọ́ọ̀n mo ti ríbi tán ti ń polówó ìwé ẹ̀ nínú móòrù ẹ̀ kọ́lọ́n tó bá káńsù móòrù ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ṣe àwọn ọjọ́ kan jọ wọ́n ní èèwọ̀ ni kéèyàn ní fọ́ọ̀n láwọn ọjọ́ wọ̀nyí tó jẹ́ pé ẹni tó bá kó sírú wọn lọ́wọ́ bó ṣe lè wù kí nǹkan yẹn mú tó tó bá gbàgbọ́ lè fẹ́ pé òun ò lè súnmọ́ ìyàwó òru lọ́sàn-án òun ò lè súnmọ́ láwọn ọjọ́ kan tí nǹkan yẹn bá ṣe wàláì ó máa ń fẹ́ yọ ọkùnrin ní wèrè so èèyàn á wá dera ẹ̀ níbi tọ́nà ọba ti túni sílẹ̀ àáfàá yìí ní bẹ́ẹ̀ náà nìṣọkúsọ táwọn kan sọ tí wọ́n wá fi àforírọ hadith kan tí wọ́n fi gbé hadith òun òdẹ̀ lẹ́sẹ̀ hadith yẹn ní tẹ́nikẹ́ni bá fẹ́ wá tó bá fẹ́ bá ara alẹ́ láṣepọ̀ kó fi nǹkan bo ìbàdí ẹ̀ pé kò lẹ́tọ̀ọ́ láti bọ́ra ẹni tí ó hò bí àwọn um, alẹ́rìnrì yìí àwọn aláìlójútì. ṣùgbọ́n lẹ́yìn wàláì kì í ṣe ẹ̀kọ́ tànàbì kọ́ wa torí ó ní gbogbo nǹkan tó bá jẹ́ ara obìnrin ẹ ọlọ́run dá fún gbádùn ẹ ni gbogbo tí ń jẹ́ ara ọkùnrin ẹ ọlọ́run dá fún gbádùn yìí ni wọ́n paná ṣe ní o wọ́n dìmú láìpì ní o iná ẹ̀rànjú lè ní o their choice èyí tó bá wù wọ́n so personal like or dislike nìkan ló kù kò sí nǹkan tí ó ṣe lè wọnú ẹ̀sìn ọlọ́run ọba now number seven láyé jùzù lùmọ́rọ́ àti antòmtẹ́nì àmìjìmá ìzòjì ha ìzà tọ́lẹ̀bá ha eléyìí fún ẹ̀yin sisters ni ó ní kò ṣẹ̀tọ́ fún obìnrin láti kọ̀ fún ọkọ tó bá lóun fẹ́ gbọ́ bùkátà lára ẹ̀ pé fẹ́ ní fọ́ọ̀n pẹ̀lú ẹ̀ torí pé kí ni àbúrò rẹ̀ rọ́bì aláwọ̀ àánú ó ní ìdá dá àrùrọ́jùlù mìíràn àtàwù ilà fìràṣìhì fa abat àǹtẹ̀jìyà làánàtà màláìkàtú hàtà tusbẹ̀. hadith bukhari àti muslim ẹ jẹ́ mo fẹ́ emphasize hadith yìí ó wà nù bukhari àti muslim nínú gbogbo ohun tó ń jẹ́ ọ̀rọ̀ tí wọ́n fi ń báyàn sọ̀rọ̀ kò sí kan tó níye lórí bí ọ̀rọ̀ quran tá a bá yọ ọ̀rọ̀ quran kúrò kò tún sí ọ̀rọ̀ kan tó níye lórí bí ọ̀rọ̀ tí wọ́n bá ní ànábì sọ awárí nínú tíra buhari àti muslim ó wà nínú tíra méjèèjì papọ̀ mustapha aleyhi náà wọ́n ní ọ̀rọ̀ ni tí ẹni gbogbo àwọn àáfàá kò lé lórí pé ọ̀rọ̀ ànábì ni. ànábì wa sọ níbà yìí ó ní tọkùnrin bá pe ìyàwó ẹ̀ pé òun fẹ́ bá a ní bùkátà tó wá kọ̀ àwọn mọ̀láìkà ti yanṣẹ́ kílẹ̀ àfimọ́ iṣẹ́ tó díútì wọn ni pé ẹ ṣáà pèlè kílẹ̀ àfimọ́. ẹ egbe ẹgbọ́n mi yé dáadáa ṣé ẹ rẹ́ni tó bá ní òun bínú sọ́kọ torí pé òun bínú fi nǹkan tóun náà ní wẹ́pọ̀n lòun fi ń bàjà ó ń bá lè pè jà wàláhì tàláhì tó o bá ní bó ṣe wù ẹ́ níwọ̀n náà máa lo ti dán ẹ wò torí pé tó dá sí ẹ lára ó fi ṣàdánwò fún tó o bá ní bó ṣe wù ẹ́ ló máa lò ó bí ò ṣe wù ló ṣe máa gba rìsọ́ọ̀tì ẹ wàláhì so ẹni tó bá ní làákàyè. ẹ rí i pé à ń lo microphone tó jẹ́ wireless lẹ́yìn èyí tá à tẹ́lẹ̀ ti bàjẹ́ àwọn brothers wọn dáwó tí wọ́n bá wa ra eléyìí kẹ́nà pé wọ́n kí à nípa yín gidi gan wàláhì kò dẹ̀ wọ́n pé kẹ́ má kẹ́kọ̀ọ́ bá a ṣe sọ fún ọ pé microphone ṣiṣẹ́ mọ́ in fact ọjọ́ ìran ti wá bọ́n ṣe máa rà á ẹnu iṣẹ́ lẹ́nu wà tí mo san pé mo ní a máa ṣe halcon sátidé kò ní da ká má rí microphone lò ó ohun àwọn sísà dọ̀dọ̀ kí lọ sókè ojú ẹsẹ̀ náà sálára máa ti fún yìí wá tó mo bẹ̀ yín pé àwọn wá wá náírà ten ten náírà tẹ máa ń dá yẹn láàrin ara yín ẹ̀dákùnrin máa da ó máa láwọn iṣẹ́ kan tóun náà máa ṣe ní tẹ́ǹ tá a bá ní láti sáré tàkà gbà ṣẹgbọ́ kẹlẹ̀ máa bá a ṣe àdúrà fáwọn bẹ́ẹ̀bà pé kọ́lọ́ǹba àlànà rí kí ìrọ̀rùn fún wọn. now question number one. now àfikún lórí ọ̀rọ̀ tá a sọ ní last week ni mo fẹ́ ṣe yìí. now ụmụ kan bere question. naa wọ́n ní pé lórí ọjọ́ tá a bá fẹ́ ṣe wàlímà. naam. then ká tún wá mú súnà pé consummation wà on that very day. yes. naam ìgbà tí mo délé sí mo ṣàlàyé fàbù. naam. àbú ni pé tí nǹkan yẹn bá wà encourage. naam. kódà ẹni tó bá ní kápá lórí wípé kí súnà yẹn kọ́kọ́ wáyé. ó lè fẹ́ abandon ẹ̀ pé that very day òun máa. papọ̀. òun máa papọ̀ àti wípé disadvantage kan tó tún wá wà ń bẹ̀ ni pé wọ́n ní lára consummation yẹn ara advantage yẹn ni wípé tó bá tiẹ̀ jẹ́ pé relationship yẹn ò ní go further before they do their walima wọ́n á ti separate so tó bá wá jẹ́ pé bóyá sister àbí eh, brother ó ní problem látara pé wọ́n fẹ́ kí súnà yẹn wáyé lọ́jọ́ yẹn táwọn èèyàn dẹ̀ ti jókòó síta tí wọ́n wá ní pọ́blẹ́mù kankan tó jẹ́ tó ní ṣe pé wàlímọ̀ ò ní go ṣé wọ́n tún máa bọ̀tà pé àwọn ò ṣe wàlímọ̀ mọ́ o pé àwọn ti separate o ṣọ́mọ announce bẹ́ẹ̀ ni àbí báwo. ok jazakillah khairan kọ́lọ̀ bá mi ṣe dára fún sísá mi tí wọ́n bèrè question yìí àtàfà àwọn mi mọ àfà yẹn ọ̀dọ́ bá mi kún ọ lọ́wọ́ wọ́n láàrin àná yẹn àbí láàrin last sunday àtòmú èmi gan ti ń ronú sí kinní yẹn wípé ṣé bí mo ṣe dáhùn yìí ṣé mi ì ní fi òǹtẹ̀ tẹ nǹkan tó le tó di problem mo ti ronú several implications tó lè wáyé látara ká fẹ́ ṣe consummation níbi tí a ti ṣe abdulika ká wá padà wá sójú agbo láti wá ṣe wọ̀dí mà yẹn ẹ jẹ́ kí n sọ àwọn implications tó mi náà rò yàtọ̀ sáwọn nǹkan tí wọ́n ní àáfàá kà sílẹ̀ yìí mo rò wípé ó máa dé stage kan táwọn àáfàá ńlá ńlá tá a pè sí kalẹ̀ tó máa dàbẹ́ ni pé àbálù wọn mo yìí má dìkú yẹ pé irú bàbá wa jẹ́ pé tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ la máa fi gbé wọn wá sóde wọn ní táìm tó nǹkan wọn wá rọjú wọn yọ fún mi àìsí táìm wọn jẹ wa nípè wọn wá so ọkọ àtìyàwó pọ̀ tán wọn wá ní ẹjọ́ ọkọ àtìyàwó fẹ́ sáré débì kan tí bàbá yìí máa wá jókòó kó máa retí pé kẹ lọ kẹ lọ gbáládùn kẹ padà wá bá ó ó mọ síìtì mi torí mo sọ́jà yìí pé èmi bínú kò rújọ àgbo yẹn bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ̀ pé nǹkan tó ń gbà lérò nìyẹn mo wá rò pé bí mo ṣe dáhùn yìí pé wẹ́ẹ́ tó bá jẹ́ fi ń sá fún aburú káwọn máa ṣe wọ̀límà nígbà tí ò tọ́ ni wọ́n ló mú ọ ronú yẹn bí mo ṣe dáhùn pé kò burú mo ti ń ronú pé ó ní nǹkan tó kù àtàkìyèsí lórí ẹ̀ mí ìṣe àwọn mọ̀ pé ọlọ́run kan bá ronú sí i kọ́lọ́run sún apá lẹ́sàn dáadáa ẹni mú àgírí pẹ̀lú wọn èmi ti fẹ́ pé àkíyèsí sí ó dẹ̀ dáta ẹran létí torí ẹ̀ bá tún béèrè question lórí ẹ̀ ń mi tó ti fò ó èmi yẹn mọ́ secondly mo sọ̀tọ̀ fún yín ta ló yẹn fámìlì ìyàwó ló máa ń sábà ṣe é so tá a bá ti fòǹtẹ̀ tẹ́ bẹ́yẹn àwọn brothers á máa bọ kúrò lọ́rùn ni so ibi tá ti ṣe ápdù àna wọn ló ń hò sí wọn ìnáwó àná yẹn ni wọn fẹ́ yọ kúrò nínú ìnáwó tó jẹ́ tiwọn pọ́tì yẹn ṣe wọ̀ ní mà kò lẹ́tọ̀ọ́ so yàtọ̀ sí pé wọ́n á wò sí táàmù àwọn ẹni rẹ̀ ẹ ó wà nọ fíétìn pé ẹjọ́ kò dé wá apẹ̀lẹ̀ oní fún ọ̀nká padà wá ó wà nọ fíétìn kódà tí wọn ò bá sọ bẹ́ẹ̀ yẹn eventually tá a bá láwọn èèyàn tí ìmọ̀ tí wọ́n ń lọ ṣe ìgbà wo náà ní padà mọ̀ ìbáwọn kan ní wa náà jẹ́ kéèmí náà ń fì tí question bá wà rí i pé ẹ wá àwọn alákìídà yẹn á rí i pé tó bá ti ṣe afton ní káàtàn wọ́n máa ní kó fáwọn oníṣẹ́jú mélòó kan ibo ni wọ́n máa ń lọ náà wọ́n ní wọ́n lọ ní fọ́ọ̀mù ó wà nọ fíétìn àtọ́kùnrin là tí ìparí text fún un so èmi gan ti pera mi padà ó dẹ̀ dá pé ẹ béèrè so jazakila ọ̀hẹ́rà so nítorí tọ́lọ́run ẹ tún máa sọ fáwọn kan bá ti gbọ́n tí mo sọ ńlá sí pé mo ní mi sọ́pọ́ọ̀tì ìṣèyàn o ó bẹ́tà ká takú lórí báńdẹ́bì ṣe ń ṣe é tọ́ bá ṣe áàtù fún wa tán bó ṣe léwu kí bàbá ìyàwó náwó lóde áàtù wọ̀límà wà lọ́rùn ọkọ ìyàwó wọ̀límà tó máa wá ṣe àti ṣàlàyé pé kò ń ṣe rẹ́ńpẹ́ kó fẹjú tó bá rí pé òun ò lè afford wọ̀límà tó wà elaborate kó ṣe ní bàbá gbára ṣe mọ ẹrọ tí márèjì sọfíà sọfíà ìyá wa ni òjíṣẹ́ ńlá sọ́lọ́lá sẹ́lẹ̀m orí ìrìn àjò ló wà tó ti ṣe wọ̀límà sọfíà téèyàn bá ń travel báwo ni wọ́n ṣe máa ń pọ̀ tó àwọn bíi mélòó kan tọ́jọ àpapọ̀ náà ló ní kí wọ́n kó dé palm síbẹ̀ fún so ẹ tí wọ́n ti dé palm àti cheese ṣe wọ̀límà ẹ̀ ṣé ìnáwó ńlá ni but anabi ti ṣe kí ni ó fi ṣe tó ń jẹ́ ọ̀ràn yàn tọ́lọ́wọ́n bá yàn léwu lórí ohun kúrò ń bẹ̀. tó tí ò bá sí agbára àti ìfẹ́ lójú ká ṣe ní bàbá ṣe mọ́ mo ṣe sọ pé àwọn tí wọ́n sọ fáwọn òṣè wọ̀ nímà ọdún kejì ọdún kẹta tàì lówó ẹ̀kọ́ tàì lágbọ́yé bí wọ́n ṣe ní ká ṣe ni. so jazakila ọ̀fẹ́rẹ́ ẹ ṣe fún contribution yẹn. question mi ni sir. bisimilah. mo fẹ́ béèrè pé eh, child spacing now. and family planning. Now. Are they two different things? Or are they the same? Tó bá jẹ́ pé ọ yàtọ̀, ǹjẹ́ a lè lo any method láti lè observe two years fún breastfeeding fún ọmọ kó lè mọyàn fún two years? Then method yẹn. ṣé ó lè jẹ́ ní one àbí eléyìí tó ń fojú hàn gangan. Eh, coitus interruptus. okay. ṣé yẹn ló da ni àbí. any one. àbí any other one. then tó bá wá jẹ́ pé àwa adopt any method fún child spacing tó wà lọ jẹ́ pé method ta adopt ó wà lọ lead sí pé duration yẹn pọ̀ débi wípé ẹni yẹn wà wọ menopause ṣé ìjìyà wà fún àbí ká sọ pé bọ́lá ń ṣe kádàrà ni. ok alhamdulilah. Um, tọ́ba sọ pé child spacing ohun tí mo gbọ́ yé sí tí mo rò pé máa ń lò ó fún òun náà ni fífẹ́ jẹ́ kí bí ọdún mélòó kan wà láàrin ọmọ kan kí ni ìtòódé eh, òbí lè rò wípé tóun bá lóyún míì within a few months tóun bí àkọ́kọ́ space tó máa wà láàrin ọmọ tóun tọ́ lọ́wọ́ àti tí òun máa bí next kò ní tó so wọ́n á fẹ́ space ẹ̀ kò sọ pé òun fẹ́ kọ́ ọmọ yẹn pọ̀ ọ̀dọ̀ òun fẹ́ kí gap tó wà láàrin èyí tó wà lọ́wọ́ àti tó máa dé bá kó wà sufficient tó ti ń sìn láti fóun náà nísìnyí as long as tí gap yẹn bá ti wà sufficient <clears throat> bó bá jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́lọ́run fẹ́ parí sáwọn àwọn òpáyà pípọ̀ ọmọ ṣẹgẹ́tẹ̀ sí child spacing nìyẹn. family planning bí mo ṣe máa ń gbọ́ tí wọ́n máa ń lò ó wọ́n máa ń lò ó ju a particular number lọ. tó ti yé sìn torí pé tí family bá ti large jù according to them resources yìí á máa wà bó ṣe wà bó ṣe pé ó wà limited nǹkan tí ò tó pín táwọn èrò dẹ̀ pẹ̀lú rẹ̀ yìí á kó sì bá fámìlì yẹn ìyẹn nìkan tó máa ń gbà lérò pẹ̀lú pé káwọn plan fámìlì pé kọ́mọ má pọ̀ ju iye kan lọ. wọ́n máa wá nídìí child spacing láti àti family planning. ṣé bẹ́ẹ̀ lóògùn ẹ ti clear sister mi? good. àwa ò rí text pé ká ṣe family planning. <clears throat> tába ti gbọ́ family planning sí pé a fẹ́ límìtì ọmọ tá a gbọ́dọ̀ bí. ṣùgbọ́n bá a ṣe rí test nípa ká ṣe family planning family planning may become a necessity tó bá jẹ́ pé on medical grounds doctor sọ yìí pé a ó mọ̀ pẹ̀lú pé a ti ṣiṣẹ́ abẹ fún yín this number of times ara yẹn ti ó ti ń weak ó lè mú ẹ̀mí lọ a kì í lọ tó ti ń sìn ọlọ́run fúnra rẹ̀ ló plan yẹn ṣe understand me sìn so. Famili planning kì í ṣe nǹkan tó fẹ́ ká wàá ṣe fúnra wa pé àfẹ́ nídìí ọmọ báyìí lọ torí ọlọ́run ò jọ wá ẹ̀yin lẹ máa ń ẹ máa ń gbé ohun tó jù yín lọ ọlọ́run ò ní dẹ́mi kan láláì kọ́kọ́ dáhùn tó máa jẹ́ gbígbọ́ bùkátà ẹ̀tí bẹ́ẹ̀ ni ìyẹn bá ṣe wá ń wá ọlọ́run tara á máa wa ọ̀tọ̀rí pàwọn òru ẹ̀rú máa ń bà wá ìmánìwá náà ni òtó now ṣàtìgbọ́ ẹ̀yin nípa family planning. child spacing ta a wá sọ wípé ó yàtọ̀ sí family planning tí wọ́n máa ń lò fún family planning yẹn a lè lò ó tí kì í bẹ́ẹ̀ ṣe àníyàn pa fẹ́ fi ṣe family planning àníyàn pé a fẹ́ fi fúnra wa nísìnyí kára ó lè mókun ká tó tún bẹ̀rẹ̀ sí ní tọ ọmọ míì tá rò pé tá bá fẹ́ tọ́pọ̀ mọ́ ìta ń tọ́ lọ́wọ́ yìí a fa too much inconvenience ṣé ìwá wà fún yẹn bẹ́ẹ̀ ni. ẹ̀rí wà fún ẹ̀rí ẹ̀ náà ni hadith sọ̀hábí tó sọ fún jíṣẹ́ ńlá wípé òun máa ń ṣe coitus interruptus yẹn ni pé òun máa fa private part òun yọ kó má da nǹkan sí ìyàwó òun lára wa bíi pé kí ló ṣe ń ṣe ó wá ní torí pé ìyàwó òun lọ́wọ́ àánú dẹ̀ ń ṣe òun ọmọ tó wà lọ́wọ́ ẹ lè gbòó kó má jẹ́ fún ìṣfàkàn alágbèwòjẹ̀kì that is out of àánú fúnyàwó òun àti ọmọ tó wà lọ́wọ́ ẹ̀. òjíṣẹ́ ńlá béèrè yẹn ni láti yẹ fi establish pé ṣé ìbẹ̀rù pé kó sì máa ta wá ni tó bá jẹ́ yẹn shirk ni. bọ̀tùgbà tánàbì gbálàyé ìdí tó ṣe ń ṣe é kò ṣe lé wọ̀ ohun tánàbì kan sọ ni pé tó ìtọ́lọ́run bá fẹ́ dá planning yẹn ò di lọ́wọ́ àmì spacing yẹn kò di lọ́wọ́ àǹbá nẹ́bí rẹ̀ ṣe sọ lóòótọ́ lóòótọ́ tòun ti pé wọ́n ń ṣe tí wọ́n ń ṣe yẹn ìyàwó ẹ̀ padà lóyún but the fact pé ànábì sọ fún pé ah èèwọ̀ ni ó jẹ́ káwọn àfa conclude pé tẹ bá fẹ́ space tó bá jẹ́ pé fún pé kí ara ìyàwó lè gbó kó lè rójú mú tó ọmọ tí a máa bí léyìí tó wà lọ́wọ́ ìyẹn ò wrong as long as tó bá jẹ́ pé kì í ṣe pé ẹ fi ń páyà òṣì kì í dẹ̀ ṣe pé ẹ lo method nínú àwọn methods tọ́lọ́wọ́ bò lọ́wọ́ sí. èwo lọ́lọ́run wá lọ́wọ́ sí náà wọn method. èyí tó dájú jù bẹ́ẹ̀ òun sísà mi sọ which is coitus interruptus. àwọn afáà tí wọ́n ti má jẹ̀mú sí. wọ́n lọ́kùnrin tó máa ṣe kó jẹ́ pé àjọsọ òun àtìyàwó ẹ̀ ni. kó má jẹ́ wípé at the time tóbìnrin fẹ́ reach ọdúnrún lòun á kàn dé lójú sáì pé òun fa nǹkan yọ ó máa kí òjò ẹ̀ yẹn. at a point she may develop hatred for the husband ó jẹ́ àjọsọ òun pẹ̀lú ẹ̀ wọ́n fi má jẹ̀mú yẹn sí. now secondly yàtọ̀ sí coitus interruptus what other method question sísá wa nìyẹn nǹkan táwọn afa wa sọ rèé wọ́n ní any other method kí a certified muslim doctor ó jẹ́ doctor nípa wípé àwọn la rò pé wọ́n mọ̀ nípa ara wa jù wá lọ kó dẹ̀ good muslim tó mọ súnà torí ó mọ kí lọ́wọ́ bá ṣe léèwọ̀ kí lànàbì ṣe léèwọ̀ tó bá recommend method fún wa kí method yẹn jẹ́ method yẹ pé kò ní ní harmful side effect on the mother or the father tó bá ti ní guarantee méjèèjì yẹn pé muslim doctor wò ó ó dẹ̀ sọ pé kò ní harmful side effect ẹ lè lò ó ẹ jẹ́ ń wá suggest àwọn kankan tí àmọ̀ tó ń ṣẹlẹ̀ wọ́n pè nǹkan kan ní vasectomy vasectomy ni pé the tube tó connect testicles ọkùnrin mọ ibi tó ti ń produce wọ́n máa ń gé tó ti yẹn sì ìyẹn wà harmful sọkùnrin because ó mì pé permanently ọkùnrin ò lè bímọ mọ́ nǹkan tó bá jọ orú ẹ̀ náà fóbìnrin wà harmful secondly pills wọ́n máa ń sọ side effect pills oríṣiríṣi side effects. ó vary from individual to individual. kì í ṣe pé mo kàánú magazine o mo dìídì lọ sọ́fíìsì planned parenthood foundation eh, ọba uh, nìkòrò lọ́fíìsì wọn wà tẹ bá lọ́bẹ̀ lónìí tẹ bá lọ ní pamphlet inú wọn máa dùn torí pé àwọn agbọn ni ń target wọ́n máa kó in fact ìgbà tí wọ́n rí mi wọ́n kó fún mi more than i could, I could bring home tó ti yé pé kí n bá wọn pin fáwọn èèyàn now wọ́n wá sọ the various methods tó wà wọ́n dẹ̀ ń sọ side effect kọ̀ọ̀kan nínú ẹ̀ ìkọ́ wà pé wọ́n máa split skin wọ́n máa split skin wọ́n á kàn plant bíi chip sí abẹ́ skin èèyàn ni ìyẹn ò ní ìrìn pé jọ́kan ló rántí ìjọ́kan ló rántí lò ó dárí pé for the next one year yóò fẹ́ bímọ wọ́n á dẹ̀ sọ side effect kọ̀ọ̀kan nínú ẹ̀ but táwa bá kà nínú ìwé yẹn it's not enough for us i need a medical doctor tó conscious kì í ṣe pé torí pé tí ń jẹ́ muslim league tó conscious pé doctor ẹ bá àwọn method yìí ṣé kò ní harmful side effect ká tó recommend ẹ. diaphragm ẹni obìnrin wa diaphragm ìyẹn àwọn kan ló máa ń cause uh, cancer àbí nínú side effect ẹ e, ni àwọn náà lè tẹ̀ síbẹ̀ but wọ́n á sọ pé percentage tí side effect yẹn tó ti máa ń kọ̀ lára àwọn èèyàn ó vary again a particular measure wọn ní percentage tó ti side effect lórí àwọn èèyàn ìgbà tó ń gbé a statement of hundred women bóyá twenty percent ló ṣòkì nìyẹn a lè sọ bóyá wà tá a fẹ́ lè la máa wà nù twenty percent yẹn a dẹ̀ lè má sí nù wọn but nǹkan tí ò dàbẹ́ ni pé anybody sọ pé ó ní harmful side effect táwọn àáfàá máa ń sábà fẹ́ òkè rẹ́gílì òun ni condom tẹ́báwo condom kò fẹ́ẹ̀ sí any harmful side effect tá a mọ̀ tí wọ́n sọ pé ó ní ju pé kí ni wọ́n ló ń díjà alẹ́ ń bò mí ọkùnrin mi à lò ó ṣé ẹ̀ ń gbọ́ mi báwo ló ṣe ń díjà alẹ́ ọkùnrin mi à lò ó ìyàwó àdẹ̀ tó lóyún a máa suspect ara ilé ẹ̀ but wọ́n confam wípé sáìzì kì í ṣe pé kò ní pọ̀ kì í ṣe pé kò ní hò sáìzì ihò ẹ̀ kéré ni although it's a uh, plastic material ni pé sáìzì ihò ẹ̀ kéré ni kódà recently tí mò ń kan nǹkan kan nípa eight wọ́n lẹ́yìn tó bá sì pé condom is protection against aids pé orí ẹ̀ ò pé àwọn medical journal ni wọ́n ní wọ́n sọ sáìzì the aids virus dimension ẹ̀ wọ́n wá sọ sáìzì port wà lára condom wípé virus aids ó lè gbàgbẹ́ wọlé ó kàn jẹ́ pé percentage tó máa wọlé ó wà minimal ni. so tọkùnrin bá lóun lo condom tí àwọ̀ ẹ̀ fún lóyún á dàbí pé oyún olóyún ló wá gbé báwọn nǹkan tí mo lè sọ pé jẹ́ side effect tó wà harmful tí mo mọ̀ so far nìyẹn. so regularly àwọn muslim brothers wọ́n máa ń fi pé condom wà harmless kọkùnrin kan wọ́ kó dẹ̀ yọ ni. so any other method apart from coitus interruptus and condom màá fẹ́ sọ pé ẹ̀ka bí àwọn experts tí wọ́n lóye nípa ẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí bíi tiwa tí wọ́n gbọ́ súnlẹ̀ yìí ká tó lo ẹni wà ṣẹ́gbọ́. there is the natural one of course the natural one ẹ jẹ́ sani sísà tó jẹ́ medical doctor mi báyìí medical doctor Oda ẹni tó wà ní medical line anybody ẹ e jẹ́ nítorí ọlọ́run ẹ e máa ṣe help kan fún wa ẹ máa wà shocked tí n bá sọ pé ọ̀pọ̀lọpọ̀ sisters ọ̀tí ẹ̀ mọ nǹkan bá ń pè ní safe period yes ẹlòmíì e ò mọ̀ pé obìnrin máa ń ní safe period tẹ́ bá ní ká ṣàlàyé ẹ̀ kí ṣe gbọ́ alámọ̀ nǹkan tá a bá dẹ̀ mọ̀ ó ṣàgbà wa ẹ jẹ́ ká rí sísà yìí kọ́ ṣàlàyé fún wa pé obìnrin máa ní safe period naturally time tó jẹ́ pé possibility kó lóyún is almost zero every month èèyàn máa ní safe period Only time kan sọ pé safe only time tí probability kó lè lóyún wà so wọ́n rí pé safe period yẹn kò sóbìnrin tí ò lu wọ́n á dẹ̀ ṣàlàyé principle yẹn fún wa ṣẹgbọ́n ó mú ẹ̀dá pẹ̀jẹ́ kan rí i dáadáa ṣẹ́ẹ̀rì rẹ̀ dúró. ẹjọ sísá wa yìí ó mú kínní ó mú abdullahi ọ̀dà ẹ dákùtù ọlọ́run ẹ bá a ṣàlàyé ẹ bá ń gbọ́n pé fóònù yẹn ṣẹ́rí tó bá nẹ́sẹ̀sìrì mú abdullahi ipe kẹ tó wá ẹjọ́ tẹ máa ṣàlàyé ẹ̀ fáwọn sisters tó bá nẹ́sẹ̀sìrì pé kẹ tún rí visit àwọn ìwé yín so ẹ lè refreshing memory gbogbo àwọn details yẹn pé kí ni idea say period obìnrin máa ń produce egg um, every month now kẹ́yìn yẹn tó kó tó wà produced there the same period kẹ́yìn yẹn bá ti fẹ́ flush out of the system there the same period so tí sàn bá ti revive the way wọn wọn á lè fún yín ní time bóyá tá a bá wá sí halkọ tá a bá ti parí báyìí the few minutes after èmi á wá mi gbà ẹ ṣàlàyé ẹ̀fún ọkọ lè understand pé obìnrin máa ní natural safe period now in addition to that ọ̀pọ̀lọpọ̀ ní obìnrin tá nǹkan bá ń breastfeed lọ́wọ́ but kò wá full proof tó ti yé ọ̀pọ̀ ló máa ń rò pé òun máa save ní period yẹn tí ò ní save so mò ń fi method méjì yìí mo fi ń kún coitus interruptus àti um, the use of condom àwọn mẹ́rin yìí wọ́n wà lárọ̀ọ́wọ́tò anybody other ones mi ò lè recommend it without medical certification látọ̀dọ̀ ẹni tó bá jẹ́ conscious muslim doctor now ó mú ṣe tí wà ok alhamdulilah question number two. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. irú àbú tó fẹ́ ṣe mọ́sán. naam. wọ́n dẹ̀ ti ń dé tán ti mú ẹ tán ti mú sẹ́yìn everything. òkò wá fẹ́ sọ fún ìyàwó tó wà nílé. naam. ó ń retí kóun ṣe kóun ṣe um, nìkan ẹ̀ tán kíyàwó yẹn bímọ kóun ṣe ètò sọ fún yàwó ilé. naam. èèyàn tí ẹ wá jẹ bí ẹ̀gbọ́n ẹ̀ tán fẹ́ fẹ́ yẹn irú kí lèèyàn lè ṣe sí situation yẹn pé kò ní dáa kó jẹ́ pé ènìyàn ti bímọ tán kọ́sẹ̀ tó wá sọ fún ìtò wà nílé irú kí lèèyàn wá lè ṣe. well um, kéèyàn pè sákèésì náà ni wípé àwọn nǹkan kan wà tí ó ṣọ̀ràn yẹn lóòótọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ torí pé wọn ò ṣọ̀ràn yàn ká má ṣe wọn torí a padà wá ba nǹkan tó jọ̀ràn yàn jẹ́ a very good example ni pé. ẹ̀yin obìnrin lẹ ní ìdìyọ̀ǹda àwọn parents kẹ̀ tó má rí ọkùnrin ò ní parents ṣe wà wẹ́yà kéèyàn máa sọ fún ìyá àti bàbá tán bíi kó kàn déédéé lọlé àná kán mú ìyàwó wá ní tò o of course tí wọ́n bá láwọn ò kò fagilé yẹn ìyàwó náà ni but obìnrin yẹn gbòòrò ní ẹ̀ǹjọ́ yìí gbogbo ilé yẹn torí o ti mú wọn láì jẹ́ pọ́n jọ́ta fún un ó ti júwe òun náà pọ́ta wọn ni láì jẹ́ pọ́n jọ́ta wọn torí àwọn á máa rò pé nǹkan kan ló ṣáàrí tó ò fi sọ fáwọn kò tó lọ fẹ́ tó wọ́n á fẹ́ gbẹ́yẹ sí i irú ẹ̀gẹ́lẹ́ ló máa ń ṣẹlẹ̀ tí búrọ́dà bá fẹ́ fẹ́yàwó tí òfin tó wà nílé gbọ́ tó parí everything ó ti ń fi accusation tí ò pè jáde ó ti ń fi nǹkan ìyàwó tó wà nílé pé kò gbọ́dọ̀ gbọ́ sí kò ní tó ṣeé ṣe tó jẹ́ pé arábìnrin yẹn lè má rí bẹ́ẹ̀. so táwọn abára ẹni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ á gbà níyànjú pé kó jẹ́ kí tilé mọ̀ sí i ọlọ́run dẹ̀ dáhùn sisters wa dáa ìmí àti ẹ̀fún wa ní support wọláì kì í ṣe pé mo fi ṣe exaggerate á fún wa ní support débi pé bẹ́ẹ̀ ṣe máa jọ plan wọ̀límà kì í ṣe kan kì í ṣe méjì tá a ti bá wọn ṣe pé ìyáálé gan ó bá lọ síbi wọ̀límà ó tún fún wa láàdváìs ẹrù tá a máa kó lọ bó ṣe kó tó and everything láti ń sọ pé tábàlóbìnrin rè ò sí lórí ilẹ̀ máa ń sọ pé àwọn wèrè ló ń sọ yẹn obìnrin rè wà wọ́n lè má pọ̀ ni bọ̀dé ṣe lè kó kéré tó ọlọ́run láti kà mọ́ wọn. so but nǹkan kan ló máa ń bí tọkùnrin ní àfilóhùn òfẹ́ kí tó wà nílé mọ̀ ẹni tó sọ pé òun máa ṣe mẹ́tíná kíyàwó ẹni máa pa ẹ́ máa dẹ pàyàwó yẹn ó máa ń ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó fi halẹ̀ ni ẹni tó lóun máa pààyàn tí ò bá pààyàn á ṣe tó tó kúnyàn kúnyàn so ìyẹn ló máa rò ó pé à tó fi sọ irú eléyìí gbogbo ọ̀nà tó bá mọ̀ láti má jẹ́ kó ṣeé ṣe a fẹ́ ṣe màá rí i pé mo yanjú gbogbo tí fẹ́ ṣe kí n tó fún gbọ́. so tó bá jẹ́ pé ọkọ àtìyàwó wọ́n fi inú tọ́ra wọn dẹ̀ feel free pẹ̀lú ara wọn kò sí nǹkan tó fẹ́ mú brọ́dà sọ pé òun fẹ́ ṣe wọ̀límà kó bímọ tán kóun tó sọ fún tilé ṣùgbọ́n brọ́dà tábárí tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká try ká pè sákèésì nǹkan tó ń bá wa sọ pé fẹ́ mú un ṣe bẹ́ẹ̀ ni a jẹ́ ká mọ̀ bóyá ó wà justified àbí kò wà justified but tó bá jẹ́ pé àzẹ̀gbọ́ ìyàwó ẹ̀yin ò rí convince ẹ jẹ́ kó ju àwọn àfa ẹ̀ fún yín ṣẹgẹ́tì sùn ẹ wá lọ sọ fáwọn àfa ẹ̀ pé ó fẹ́ ṣe báyìí ẹ̀yin dẹ̀ wò ó pé tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ó ti ń pa agbo ìjà sílẹ̀ fún àbúrò yín àti ìyáálé ẹ̀ nìyẹn kò sí bá ṣe fẹ́ nífẹ̀ẹ́ ara wọn náà tó ti yé bọ̀táwọn àfa bá wá pè é nǹkan míì tí ò lè sọ fẹ́ yìí á lè sọ fáwọn àfa èyí tẹ́lẹ̀ ò lè pa láṣẹ àwọn àfa lè pa láṣẹ láti fi tún àníyàn ṣe. ṣe clear tó ló bẹ́ẹ̀ yín sisters náà um, kéèyàn jowú kóbìnrin jowú natural thing ni but a fẹ́ ká máa try láti pamọ́ra wàláhì ká try láti pamọ́ra ká dẹ̀ máa yan ẹni tó ń bọ̀ ká máa yan lọ́tàá láì sí ìjẹ́ wọlé ẹ rántí wípé ẹnìkan ò ní wà jẹ́nà kí nǹkan tẹ́ ń fi nìyí kó tó kù lórí ẹ̀mí ẹ̀ aljanna àyè ìdùnnú permanent ni gbogbo nǹkan tẹ́ ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ń ṣe sùúrù ẹ̀ lára àwọn ọkọ òjíṣẹ́ lá ní ọlọ́run ayọ̀ kúrò lálùjẹ́ náà fún yín anybody ò ní fíìl pẹ́nìkan bá òun ṣí àwọkọ lálùjẹ́ náà bá ṣe ń fìdẹ̀ láyé yìí twenty four hours ẹ fẹ́ rí ẹ máa rí ẹ̀mí ní fíìlì pé ẹnìkan bá yín ṣí ẹ̀ báwo ló ṣe ṣeé ṣe à lè ṣàlàyé o pọ̀tù ọ̀láì àmọ̀pá ànábì ò parọ́ ó ní ọlọ́run á lọ́rùn lẹ́yìn àwa ló kù ẹ róhùn rí ẹ wá róhùn lé ni. tẹ́tà bá ti rántí pé gbogbo owó fílì tá à ń ní pé àbútí mi ti ẹ̀ rí yẹ pé ó ní wákàtí tó fún lójúmọ́ àtúwọ́n fẹ́ pé méjì lórí ẹ̀ ẹ̀mí èèyàn tí ọba nífẹ̀ẹ́ ọkọ èèyàn ó ní bó ṣe máa fíl bọ́tà bá rántí pé ibi tá ń lọ lọ́rùn kò ní fírú fílì yẹn bẹ́ẹ̀ he will be there for you always èèyàn á mú sùúrù gbogbo àdánwò tó bá ń kàn yẹn pé kí n má bàa pàdánù ọ̀hún yẹn kọ́lọ́n bá ṣe àlékún sùúrù yẹn fún yín. now question number three asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ah, question tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé irú sì sísà tí ó fẹ́ fẹ́ bọ́ ọba tó bá jẹ́ pé kò tí ì lẹ́kọ̀ọ́ sẹ́ksà ni èèyàn lè bá rẹ sísà náà ṣe sí ìrìn máa ní pé kó ní sí ìrìn àbí ìrìn máa ní pé kó sì kọ̀ọ̀tì lóògùn ìrìn káàrọ̀. kó fẹ́ ṣe ok sísá ah. tó fẹ́ fẹ́ bọ́dà tó bẹ̀ jẹ́ pé kò tí ì lẹ́kọ̀ọ́ lẹ́ka ọjọ́ pé. sísá kìlá ọ̀fẹ́rẹ̀ sísá fẹ́ fẹ́ ó fẹ́ lọ́kọ kò lẹ́kọ̀ọ́ kan rí kò lẹ́kọ̀ọ́ nípa sexual intercourse àìbẹ̀kọ́ fine akọ́lẹ́kọ̀ọ́ ẹ̀ náà ni. ṣe rí i pé ọkùnrin lèmi àìbẹ̀kọ́ ojú òdẹ̀ tì mí láti kọ́ alẹ́kọ̀ọ́ ó máa ń rí àkójọ obìnrin sóbìnrin so gbogbo èyí táwọn ṣàlàyé ẹ̀fún yìí à ń ṣàlàyé ẹ̀ torí pé afẹ́kẹ́ yìí náà bá wa kọ́ àwọn sísá àwọn ọmọ wa ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ tó ti eyín sì mhm. àwọn nǹkan tó yẹ kó òun náà ṣe fọ́kọ ẹ̀kọ́ wọ́n sọ̀rọ̀ sexual education àwa náà kọ́ náà bá rí torí ẹ̀sìn tiwa ti kọ́ wa ní nǹkan tó yẹ ká mọ̀ táwọn táwọn ọmọ wa ń ṣe menses ká pè ká ṣàlàyé fún pé o ti ń ṣe nǹkan oṣù báyìí báyìí o ti di ọmọbìnrin nìyẹn o tọkùnrin bá fara pọ̀ ẹ́ sìn ó máa doyún tó ti ń sìn gbogbo àwọn ẹ̀kọ́ yìí ká kọ́ wọn kò takò ẹ̀sìn wa. so sexual education tó sìn fẹ́ ká kọ́ wa tá a dẹ̀rí pé sísà fẹ́ wọlé ọkọ gbogbo irú bá ń ṣàlàyé yìí ká ṣàlàyé ẹ̀ fún wọn. wọn láwọn kan máa ń ṣe sisters night ẹ rántí kí nǹkan tá a ti ẹ̀rù pé wọ́n máa ń discuss ní sisters night ẹni irú eléyìí àwọn òfin stamp sisters night o but a fẹ́ kàn fẹ́ ká mọ̀ ní pé tá a bá jọ ń ṣe ọ̀rẹ́ pẹ̀lúra wa àwọn ẹ̀kọ́ tá a kọ́ yìí afẹ́ká fi kọ́ àwọn tó bá ń lọ ilé ọkọ láàrin wa ká rán wọn létí ẹ̀ sọ ẹni tá ti múra nìka a bá ní káwọn brothers tí ò tí ì kẹ́kọ̀ọ́ nìka kan má rárá rárá aburú á a máa ń sọ fún ọ ni pé ti ń ṣe márèèjì wọn kọ́ má jì Uh, learning on the job yes bó ṣe rí nìyẹn ṣé mi bẹ́ẹ̀ section number four. Sọ́wọ́ àlékún sọ. Aleykum salaam wa rahmatulah. Lọ́sọ̀ tó ń bẹ bẹ́ẹ̀ ni irú kan wà. Ó fẹ́ lọ sí àjì. Kò wá dágbé fọkọ̀. Ó wá lọ ìgbà tọkọ dé. Ọkọ ìwà àtọkọ iṣẹ́ àtọ̀láàkì wáyé láàrin wọn. Owó máa ń lo nìkọ́ọ̀pù. gbàdébí wa o ti ṣíjú mo wá bí pé àkílódé ó lè fẹ́ lọ òun ìdágbére fọ́kọ. mo wá ní kí ló fà ó ní tó òun bá sọ fọ́kọ òun pé kò ní jẹ́ kó òun lọ. torí máa ní tí ìyàwó kejì tó ń fẹ́ tí kò òun náà bá lówó lọ ipe kò dìnnà mo á sọ pé bẹ̀rẹ̀ ní láì ní máa rà. ó wá ní tọkọ tóun náà bá ra títí ẹ̀ hmm. òun ní ọkọ ló rà fún ọkọ iṣẹ́ ìwé alẹ́ ń ṣiṣẹ́ iṣẹ́ mi kàn lóbi ìwádìí ẹni pé irú nǹkan báyẹn ṣé dandan ni kí àwọn bọ́dà máa dúró dúró pé tí wù bá ra nǹkan títí ìyàwó kejì náà bá kọ́ tó lóòmù tí alẹ́ rẹ̀ ń ṣiṣẹ́. so ìbéèrè láti ìbéèrè agbẹlẹfẹ kí n dáhùn àbí ah, láti bẹ̀rẹ̀ ó ju kọ́ṣọ̀n kan lọ ló ṣe bèrè bẹ́ẹ̀ sẹ́rí ẹjẹ́ kí n lọ síbi pọ́ìntì yẹn téèyàn bá níyàwó méjì ọlọ́run pa ọkùnrin láṣẹ pé kó ṣe déédéé ṣíṣe déédéé yẹn ni pé kò gbọ́dọ̀ fi ìfẹ́ tó ní sí kan kó fi ṣàbòsí tó bá fẹ́ pín nǹkan fún wọn bẹ́ẹ̀ náà ni òṣè gbọ́dọ̀ fi ṣàbòsí tó bá fẹ́ pín ojúṣe fún wọn ọlọ́run pa ọkùnrin láṣẹ yẹn ṣùgbọ́n nǹkan kan bẹ tó ń jẹ́ àjùlọ àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run fúnra rẹ̀ máa ń pín nǹkan fúnra ẹni tí ó lè jura ẹni lọ èyí tá a fẹ́ ń dìlé olówó tó jẹ́ pé bóyá oṣooṣù bàbá ẹ lè sẹ́ndẹ̀ hundred thousand sákàǹtì ẹ̀ ikọ́ kẹ̀dẹ̀rẹ́ ọkọ tó ń wo kí ló lè fi assist ẹ̀ ní family ẹ̀ ní tó lè fi assist àwọn parents ẹ̀ tó bá ní ọmọ olówó ò gbọdọ̀ lo nǹkan kan ọ̀ǹtì tọmọ tálíkà bá ní àṣàbòsí kò lẹ́tọ̀ọ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn nǹkan kan tí wọ́n kàn pa sísítà yẹn láṣẹ ni pé gbogbo dúkìá tó bá ní ibi tó fẹ́ lò sí ó gbọ́dọ̀ gba ìyọ̀ǹda ọkọ ẹ̀ but kò sí nǹkan kan nínú sẹ̀ríà tó sọ pé tíyàn bá ní mẹ́tíná ẹni tọ́lọ́wọ́n bá bá dẹlẹ̀ fún tó ní dúkìá kò gbọ́dọ̀ lo dúkìá yẹn ọ̀ǹtì tíyàwó àbí ìyálé ẹ̀ bá ní rárá ara àwọn ẹ̀kọ́ tá a sì pé káwọn ọmọ ìyá wa kọ́ wọn tó ṣe mẹ́tíná nìwọ̀nyẹn tó ti yé sìn so sẹ̀rí àlọ́wọ̀ sọ so sísá wa tí condition yẹn bá ó ṣe ni láàánú wípé kìíní ẹ̀ tí ó ti kọ́ ọ̀sẹ̀ ní marriage ẹ̀ but ìṣe tọ́kọ ẹ̀ ń ṣe yẹn ó tako súnà o ṣó pé àti sísá mi bẹ́ẹ̀ alhamdulilah question number five. number five. Assalamualaikum warahmatullahi Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Question ni pé nígbà tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ sọ pé kò sí ẹ̀rí tó sọ pé ọkọ àti ìyàwó wọn lè wọn lè rí ara. Bẹ́ẹ̀ni. Náà bọ̀ um, èèyàn kan sọ fún mi pé ìgbọ̀ pé American brother kan sọ pé ẹ̀rí ohun pé bóyá ó sọ pé ẹ̀rí wà fún ni àbí òun kàn sọ fún rẹ̀ níbi tó ti ń ṣe lẹ́sọ̀ wípé àwọn tí àwọn àjọ̀nú wà nínú orígun mẹ́rin nínú yàrá nínú ilé. pé àwọn àjọ̀nú. bẹ́ẹ̀ni ó wà ní orígun mẹ́rin nínú yàrá wípé so tí èèyàn bá ṣí ara sílẹ̀ pé àwọn àjọ̀nú yẹn tó bá tẹ́niyẹn bá kú ẹni yẹn ló máa lọ gbé méje nìyẹn wò pé bá kú wọn máa rí ní other side àmì bóyá other country so mo á fẹ́ bèrè pé ṣé kò ta kó ń tẹ́sán. wàláì wàláì ó dá mi lójú wípé ọ̀rọ̀ yẹn ìsọkúsọ ọ̀rọ̀ ni ó dá mi lójú kì í ṣe àdéhùn ló sọ. àwa náà ti bá wọn sọ nígbà táwa ní nígbà tá a kọ́kọ́ muslim student society. ṣẹlẹ̀ pé nígbà yẹn ìtọ́pinpin hadith tó nǹkan fún wa ti bẹ ní program kan àná àmà gbé kiri a máa ń sọ fáwọn gbà yín pé ẹ má wẹ̀ tó máa ń ya picture a máa gbé kiri gbogbo nǹkan àrí hadith sọ bẹ́ẹ̀ ìgbà tó wáyé wa pé à gbogbo program náà kọ́ o èyí tí sọ yìí bá wà fún àwọn náà tó gbogbo ẹ̀ kò sí nǹkan tó ẹ jẹun fún question kan tí wọn bá láǹjẹun ya fọtò wọn dẹ̀ wá nu yàrá tẹ́ni ẹ bá fẹ́ rẹ̀ kò ní bọ́ra lẹ̀ ibo ganan pè láwọn ibi táwọn àjẹ̀nu wà tọ́lẹ̀ nǹkan ni ibẹ̀ ganan nífẹ̀ẹ́ sí jù tó mm. ní pé kò gbọdọ̀ bẹ́rù rẹ̀ kan tó bá ń wẹ̀ nìyẹn. wọ́n tún ní kò gbọdọ̀ kò tiẹ̀ ṣe orí sílẹ̀ gan kò gbọdọ̀ kò gbọdọ̀ ṣe orí sílẹ̀ ní bàtúrùmù nǹkan. àti ní bàtúrùmù àti. Ah. sẹ́yìn <laughs> náà rí i pé àìdí àyè ní problem. ọ̀dọ́ eh, ẹni tó sọ fún mi sísà mi ni. ó yé mi àwọn ìwà ṣàkọ̀ bọ̀ àwọn máa ń gbọ́ oríṣiríṣi. èmi náà mọ sọ́ọ̀sì ẹ̀ aláwa gan ti polongo orú ẹ̀ rí kọ́lọ̀ tó gbogbo wa ṣe. so kò sí hadith tó fẹsẹ̀ múlẹ̀ tó wà lábẹ́ rẹ̀. question number seven. number six number six ṣé number seven ni number six bisimilah number six. number seven báyẹn. Salaam alaikum. amúsùlùmí. aleykum salaam wa rahmatulah. ẹ eh, question tèmi ni pé ẹni tó tẹ́ pé nígbà tí ọmọ eh, àtọkọ ẹjọ́ ní àṣepọ̀ lọ́wọ́. naam sògbà tí ọkọ yẹn wá dìde lórí ẹ̀ tó ti ṣe tán. sọ bí ọkọ yẹn ṣe dìde ni òun náà ṣe mẹ́sìsì. so irú ẹ nìyẹn ṣé kò ní ìdíkò òun wẹ̀ ni àbí òun náà máa wẹ̀ ìyẹn ìwẹ́ àjọṣepọ̀ ṣé pé kó wẹ ìwẹ́ àjọṣepọ̀ kó ṣe wá wẹ ìwẹ́ ẹ̀dá lẹ́tọ̀ọ̀rọ̀ well um, ẹnìkan bí ní question yẹn recently tí mo ní kò jọ kó mú sùúrù fún mi nǹkan tẹ́lẹ̀ yẹn béèrè ni pé ṣé ìwẹ̀ kan ó gbé méjèèjì ìwẹ̀ haidọ̀ àti ìwẹ̀ ehm, janaba mo wà tẹ́ńpẹ̀ láti sọ pé bẹ́ẹ̀ ni ìwẹ̀ kan ṣoṣo lèèyàn need torí pé tá a bá ń wẹ ìwẹ̀ janaba ọ̀dà ìjẹ́ ká ṣe báyìí ẹ rán mi létí question yìí tó bá di next meeting ṣẹgbẹ́. عليكم السلام ها wọ́n lè máa kọ́ lọ jẹ́nàbà ok eh? yes naam yes. Hmm. Yes, yes. Okay. Pé okay bí wọ́n ṣe ṣe tán lórí mẹ́fìn ṣé ó ní láti lọ wẹ jẹ́nàbà wọ́n wá ní apá tó jù wá lọ wọ́n ti dáhùn ẹ̀ pé bẹ́ẹ̀ ni kẹ́ni ẹ lọ wẹ jẹ́nàbà tó ti tó bá wá parí nǹkan oṣù á ṣẹ̀ wá wẹ ìwẹ menstruation ó ti yanjú ẹ̀ inṣàlá jẹ́dákìlá ọ̀fẹ́rẹ́. question number eight number eight okay number seven. alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Question to ń bẹ̀rẹ̀ according to your ṣe post pé òjíṣẹ́ ọlọ́run wọlé lọ bùkátà wọ́n síta ń bèrè pé kí ló dé sí sọ sọ Ok. Ṣé ti pé tó bá bẹ́ẹ̀ náà lè fẹ́ nìyẹn. ti bóyá ti expose nǹkan yẹ kí jazakallah khairan gbogbo nǹkan táwọn olórí bá ṣe ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé tí nǹkan yìí bá ṣẹlẹ̀ afẹ́kẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ni ṣé nínú nǹkan tá a fẹ́ ká máa sọ ni pé mo ṣe gbọ́ bùkátà lára ara alẹ́ mi tán ah certainly not but mo mú hadith yẹn lérò wípé òun need láti kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé tí nǹkan yìí bá ṣẹlẹ̀ sí yín ilé ni wọ́n fẹ́ kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ bá ara alé yín ó súnmọ́ lójú mi mo ṣe bá yín sọ̀rọ̀ yìí wípé kò sí nínú nǹkan tí wọ́n fẹ́ káwa máa ká máa sọ kiri pé mo ṣe ẹ̀gbọ́n bùkátà tán ni tó ti yẹn sìn circumstance pé àwọn èèyàn ní láti kẹ́kọ̀ọ́ pé kí ló yẹ káwọn ṣe tírú ẹ̀ bá ṣẹlẹ̀ lànàbì fi ti ara ẹ̀ demonstrate ẹ̀ mi ò gbọ́yé sí i tí wọ́n fẹ́ káwa náà máa sọ káàkiri wàláhù alam ṣùgbọ́n tó bá máa wá rí bẹ́ẹ̀ tèmi náà bá tún ṣèwádìí màá pera mi padà. so mo prefer tèmi náà mu bẹ́yìn náà ṣe mu pé nǹkan tó jẹ́ pé yẹ kó wá confidential láàrin ọkọ àti ìyàwó ni òtòjíṣẹ́ ńlá ní láti kọ́ wa lẹ́kọ̀ọ́ ló ṣe láti sọ ẹ jẹ́ fún ilé example mi ṣọlọ pé èmi àtẹ̀yìn sìn tá a bá wọ toilet bá a ṣe ń ṣègbọ̀nsẹ̀ bá a ṣe ń tọ̀ àní jáde síta ká máa sọ fáwọn èèyàn ẹ̀dẹ́ẹ̀kọ́ bọ́ tí ẹ ń kọ́ tí ẹ wà lákọọ́lẹ̀ wàá torí pé a ní láti tara tí ẹ mọ bá ṣe ní káwàá ṣe yàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn ṣé èyí sísà mi now question number nine number eight. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. question mi tí mo tí obìnrin bá ń idol or ifas tọkọ ẹ wá ní bukata sí. but tí ò rí control. látara pé kò níyàwó méjì ọ̀tún. so bá a dẹ ṣe mọ̀ pé masturbation nínú islam kò allow ṣé ìyàwó ẹ̀ lè masturbate àbí kó ṣe fúnra rẹ̀ kó masturbate. well àkọ́kọ́ ni pé ọkùnrin ò rí control torí pé kò níyàwó méjì kì í ṣe justification ṣé irú sísà mi tó bá níyàwó méjì àwọn méjèèjì lè ṣe mẹ́sìn sígbà kan náà mẹ́rin gbọ́n lè ṣe mẹ́sìn sígbà kan náà ara ìkóra ẹni tọ́lọ̀ ń fẹ́ ká fi kọ́ra ni so kéèyàn má bá àfa ẹ̀jẹ̀ sí káyọ̀ mo ṣe ń sọ sọ yìí o. láti àtúnṣe tí ó ń lò kò sí nǹkan rán pẹ̀lú ẹ̀ náà. Question number nine. Number ten then. Number nine, Bismillah. Aleykum salaam wa rahmatulah. Ẹ̀hún um, lórí um, ẹni question number one Naam. Ẹni wọ́n sọ nípa bóyá lílo kọ́ńdọ̀mù àbí nǹkan àbí kí o ṣe. Ìgbà tí mo rí níbi kọ́ńdọ̀mù yẹn ni pé. ẹlòmíì tó bá lò pẹ̀lú ẹ̀ kò kí ní ìgbádùn. tó wà tó ní. tó bá lo condom pẹ̀lú ẹ̀. so ẹlòmíì ò kì í fẹ́ kọkùnrin lo pẹ̀lú. bẹẹni. so then ti family plan yẹn èmi ti rẹ́ni tó ṣe ó ní um, implant. ok. ìkọ́ tó ń pè ní implant. ok. pé máa lo three years kẹ́niyàn tó lè lóyún tó bá ti yọ. so èmi ti rẹ́ni tó ṣe sọ pé màá tó ṣe mo ń tàyè láti sọ mo ń tàyè sọ side effect. Nah. so màá tó ṣe tán orí máa ń fọ gan then all that stuff tẹ́lẹ̀ pé pé ẹni tó bá ní migraine kò lè ṣe náà tẹ́lẹ̀ but òun sì pé yẹn tó sùt òun so ó ṣe màá tó ṣe kíní yẹn ṣe orí fífọ́ yẹn wá tú pọ̀ sí hmm. so ní after three months ó yọ then three years ló yẹ kó lò bó ṣe yẹ báyìí kò mú ẹ̀ tó fi lóyún so fífi pé bóyá ẹni tó bá fẹ́ ní pé bóyá òun fẹ́ òun ò sì fẹ́ bímọ. ajẹ́pá ṣe. Thank you because ó àgbẹ̀ ti kọ̀rẹ́ control láti sọ ọ̀pọ̀ tí èmi gbọ́ ni pé bí ọba ṣe àjù sọ̀rọ̀ láti wọlé èèyàn lákòókò wọlé tọ aráalé ẹ kó tó di pé wọn wá ń ṣe wàlímọ̀ èmi náà wọn ti ń gbà yẹn pé ìgbà táwa ṣe ń gbà yẹn ibi tákìdù ti take place náà náà ni wàlímọ̀ ti take place àwọn everybody ti jẹun gan kó tó di pé bóyá nǹkan bẹ́ẹ̀ wá padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn bàbá wa ní ìyẹn láti kọ pẹ́jọ́ tó kọ ẹ̀ ń ṣẹlẹ̀ kí ẹ̀ tó ṣe wà límọ̀ tòbí mi ṣe délé èmi sọ pé ó dàbí pa ìṣìyí wà límọ̀ tá a fẹ́ ṣe pé so àwọn ọmọ awádìí àwọn gba òkínú kan so ẹ ti kọ ó dàbí pé ó ti yanjú ó ti yanjú bá. ṣọlá ti la ọkẹ rẹ. so question mi gangan lele ẹ má bínú question mi ni pé mo lọ síbi naming ceremony kan so àwọn tó lágbọ̀ọ́yé náà ni ẹni yẹn bímọ nínú ramadan sọ wá láti yẹ lónìí yẹn sí ẹyin ramadan so mo gbọ́ ọ̀kan nípa ẹ̀ pé tí lónìí bá ti ju twenty one days lọ àyìn ẹ̀rùn ẹran dúdú tó bá ti ju twenty one days lọ pé ó ti di sọ́dá kọ̀ọ̀kọ̀ títí a fi dógò fún ọmọ yẹn mọ́ èmi ti gbọ́ yẹn rí so màtí màá ṣí ìgbà tí wọ́n ṣe. ìkómọ èèyàn fẹ́ pa ẹran ni ó ti ju ìgbà yẹn lọ bìkọ́ sẹ́ni ẹbí mọ́ ramadan mọ́ǹtì tó tẹ̀lé ni wọ́n ṣe àkíkọ́ yẹn ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo rò bẹ̀ then bàtà tó wá débi àkíkọ́ yẹn ọ tún wá orúkọ tó mú wá nínú ramadan yẹn ó yàtọ̀ sí orúkọ ń gbọ́ níbi so èmi wá ń ṣèmọ̀pá èmi ò ọsọ zainab ọsọ àṣọ sílẹ̀ ó mẹta mi wá pé mi ò tí gbọ́ ẹni tó wáyé kò tí ì wá mi gbà borí o pé ṣé súná mẹ́ta mo lé mi ò gbọ́ rí o so later àwọn náà wá padà ṣàlàyé pé nǹkan tó yẹ kó ń pé àwọn èèyàn máa ń ṣe lọ síbi yẹn pé wọ́n máa rí méjì mẹ́ta pé àlọ́ sọ̀rọ̀ sọ́lá súná ẹ̀jọ̀ lọ pé súná ẹ̀ tó mélòó kan pé ṣòtáà náà kò sí aburú ń bẹ̀ so ó takò làkàrù ti tèmi pẹ̀lú nǹkan. well um, jibakila ọ̀kẹ́rẹ̀ sista nípa contribution tó kọ́ ṣáájú a máa ń sábà fẹ́ gba questions a kì í call fún contribution except tá a bá select pé lágbájá bá wa dá sí bóyá torí pé profession ẹni ẹni rí nígbà tí a máa ń ṣe bẹ́ẹ̀ tá a ṣe ń ṣe bẹ́ẹ̀ rèé each person náà ló máa ní comment kan àbí mi tó fẹ́ pass lórí àwọn kan tá a bá sọ tá a bá allow contributions lórí àwọn kan wọ̀nyẹn a nígbà questions méjì lásìkò máa fi lọ tán but àwọn kan tẹ́ sọ wọ́n àbá very valuable wọ́n dẹ̀ kún àwọn kan tí mo ti sọ lọ́wọ́ now to your question ṣá a lè sọ ju súnà kan lọ wọ́n ti bí àwọn àfáà wa léèrè wọ́n dẹ̀ ní bẹ́ẹ̀ ni pé àwọn sọ̀hábà kan wọ́n ní ju súnà kan lọ. Titiye. Uh, so it's uh, an already answered question. Mo rò pé ìyàn bí Adé náà ti bèrè àbí Halkor Sheikh further quote one or two sahaba jẹ́ pé àwọn náà ní ju orúkọ kan lọ. Ó lè strange but mi rò pé tako àgbẹ̀yẹ Sunna. Ṣẹgbẹ́ sísà. Naam wọ́n tó bá kọjá twenty one days òun tó lànà bí sọ yìí pé àkíkọ̀ kó jẹ́ two seven fourteen or twenty first day òun tọ́dọ̀ yìí pé ó fa àkíkọ̀ ọ̀tá rẹ̀ but ẹni tó fẹ́ ṣe lẹ́yìn twenty one days yẹn lópin ìgbà tá a bá gbà pé ṣe sọ́dọ̀kọ̀ tó ti yé tá a bá tiẹ̀ bá pè ní àkíkọ̀ sọ́dọ̀kọ̀ tó jẹ́ àsọpọ́lọ́run ò gbà á so ẹni tó bá ní àyè àti ṣé ń keje ìjọ kẹrìnlá àbíjọ kọkànlélógún ò fáwọn àwọn fẹ́ subsequently àfihàn sọ fún ọ pé ọlọ́run ní gba sọ́dọ̀kọ̀ yẹn tá a bá ní anabi ti fi kóun sí àkíkọ táwọn báyìí ló pé àní bá wọn pè ní àkíkọ kò mí pé kì í ṣe sọdọkọ so ìwé òun ṣe nǹkan tó strange ṣẹgbẹ́ sísà mi ẹ tó ń bèrè question ok alhamdulilah lórí òun. tí n bá gbà á question mi tí wọ́n fẹ́ follow. ok nǹkan tí sàn béèrè ni pé tó bá jẹ ọkọ lọ mélòó ni maximum wọláì ni wọn maximum. ẹ jẹ́ kí n sọ kínní kan fún wa tá a bá establish kó lè jẹ ọkọ lọ tá a bá establish kó lè jẹ ọkọ lọ tó bá pọ̀ rẹpẹtẹ is senseless. Hospital people, ni tọ́ba wọn Kila àǹfà kí láǹfààní orúkọ? Kó jẹ́ pé tọ́ba dárúkọ èèyàn láàrin ọ̀pọ̀ èèyàn á lè mẹ́ta rí fásì. Torúkọ yẹn bá ti ń pọ̀ rẹpẹtẹ kò So ẹni tó sọ́gbọ́n look stupid. So mi ò rò pé nǹkan tó yẹ ká máa wá text pé mélòó ló máa stop ẹ̀. At a point ẹni ẹ̀gbọ́n rí pé òun kàn waste time òun ni kò ní ní mílì mọ́. Bọ̀ká lè mọ̀ bóyá ẹni tó ṣe é la fi ń dáhùn pé bẹ́ẹ̀ ni a ti gbọ́ pé àwọn sọ̀hábà kan ní ju kan lọ wọ́n Ṣé wọn lọ sí àpèṣe? Mo sọ wípé. Ọkùnrin míì kò ń sùn ti ìyàwó Fine. Ó wà nù ọkùnrin míì kò ń sùn ti ìyàwó ẹ̀ àbí. fine ó wà nù.